Formula Teams International Enterprises Limited àtúngbé titun dé. Fáyidì èṣù làkọ́lé èyí o. Èmi ló kọ́ lé èṣù. Wúyà àwọn èyí. Ìwà rẹ̀ ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe

kéré jù. Saheed Osupa gbọ́nlẹ́jà owó dẹ̀. ọ̀tọ́ kó bá balẹ̀ jẹ́. sinima titun Saheed Osupa. action party, packed movie ni láti lọ́pin. suspense inú ẹ̀ yí bọ́bọ́. Saheed Ayinla Lawal ló produce ẹ̀. Ṣẹ́gun Ògúngbé àti Wasiu Adéyanjú ló direct ẹ̀. starring Ọláìyá Igwe. Saheed Ayinla Lawal. Ṣẹ́gun Ògúngbé. Adúnní Adé. Gbadira Bàdíà agbini ọ̀sà. bàbá yẹrẹ kọ́ akíọ́lá yá. mustapha sọlágbàdẹ. jìkan bàbá ọjà. jùmọ̀kẹ́ george. àbíbá tìjìnà àdàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun sayidi èṣù. fẹ́rẹ̀ kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. grab your copy now. mo ṣiṣẹ́ ó ń lọ déédéé mo ń ṣiṣẹ́ ó ń lọ déédéé àlùbáríkà rẹ ó máa bá mi gbé. Fèrèsé ṣẹ́ mi. fèrè sàn o èrè lóbìnrin jẹ́ abọ́ ọjà bèrè sí i èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà fèrè sí i. how many opportunities do you think in marriage? tó sọ pé eléyìí ò dáa o eléyìí ga jù o ah. eléyìí eyín o kò ń fọ eyín o eléyìí kìíní kan kì í ah, ah. you are too choosy. ọ̀rẹ́ mi ò máa dúpẹ́ tiẹ̀ ipò ọlọ́run fún ẹ lọ́kọ tiẹ̀ sórí ọkọ ẹ gangan ló pè ní blessing. mi ò ní tiẹ̀ báyìí. darling. báwo ni o. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa báwo ni wá ti dìde díẹ̀ báwo. second part. Mm. ẹ̀yin ló bá dé báwo ṣe dé o tètè dé o. Mm. Mm-hmm. ṣé bí mo ṣe tún tètè dé yìí sìn ṣé kò dáa tó rẹ ó dáa ọwọ́ òkè mm. <laughs> o rẹ pé inú mi ń dùn gan serious. mo mọ pé inú ẹ dùn you look good. nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní ọ́fíìsì lé ní àfikà máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúnwé ah, nìkan. glory to God. àbí o kí ló ṣẹlẹ̀ gbogbo bí ìgbẹ́ o entertain ọ̀rẹ́ ẹ̀. ẹ wo ẹ má dá ìyàwó eré lóhun kò ṣe mí lálejò láti láti mi ti dé. Ah, alábòsí ni hmm. ilé kọ́ ni ilé ẹ̀ ni ah. ṣé nígbà tí n bá entertain kílẹ̀ à ń sọ látẹ̀kọ̀ ẹ ò yẹ kó tiẹ̀ ti wá àwọn kan fún wọn báwo gbogbo ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ yẹn ṣé kí èmi náà wá jọ yín létà Ladies talk, Lily. Really? Mm. Yes. okay. Ẹ máa ṣe fàájì. Ojú yẹn ń dọ́gbọ̀n o. <laughs> Ọ̀rẹ́ yà. Um, actually, mo mo transaction kan sí tó yẹ kí n ti ṣe. So, ló ń ló ń sáré wá sí mi lọ́pọlọ tó tó tó tó fẹ́ disturb mind mi. Kí ni transaction náà wà? Ah, èèyàn kan ni mo fẹ́ fún lówó. Ó dẹ̀ yẹ kí n ti send owó yẹn sí i. Àmọ́ mi tí get owó náà. Òun ni ó ṣàwà lórí ẹ̀mí mi bákan bákan. Ọ̀rẹ́ mi tó bá ti dọ̀wọ́ involve me o wọ́n pé mi ò kí ń fetí gbọ́ owó ṣe bísínẹ́sì ni mo wáyé ìwúyà àyàn ọ̀fẹ́ ṣé ìgbà tèmi bá tún fẹ́ lówó tèmi ṣé kò dàbí ìgbà téèyàn bá ń sọ pure water sínú kànga rẹ̀ hmm. ládùúrú ilé tó wà nílẹ̀ tẹ́ ẹ̀ tí lè jẹ tán yìí. iyọ̀ ah. what are friends for kò sí kékeré owó ṣètìpó mò ń bọ̀ jẹnu pọkàn. ọ̀nà ni bó ti ń rojú kó máa rojú lọ àìrójú ráyè inú lé mi Èdùmàrè jẹ́ kó jìnnà sí mi ilé aláyọ̀ ilé mi jẹ́ Èdùmàrè jẹ́ kó má dùn lọ o kí n má fojú sunkún ọkọ kí n má fojú sunkún àyà fèrè o because I started like this as well. of course. yeah. ti thank you in fact I must tell you I must tell you I'm impressed ìṣẹ̀lẹ̀ ṣe so far so good that is what I was so far so good come on come on in fact you know you said I should believe in you you said I should just trust you and today you have already show mi pé yes ẹ̀yin mọ̀ nǹkan tẹ̀ ẹ̀ ṣe ṣe wá ní ẹ̀yin mọ̀ nǹkan tẹ̀ ṣe easy o. ẹ máa ra ẹbí báyìí lọ ṣọ́fíìsì rẹ̀. mo sọ fún ẹ mo sọ fún pé we also started like this o ní bí òun ṣe ọ́fíìsì. <laughs> man alpha. guys the fact nǹkan tí mo lọ wò lókè yẹn. They are absolutely. <laughs> what was I just telling you? Very, very unique. That's in fact, Oh, no, thank Thank you very much. But one more thing. Yes. Báyìí ká gbàgbé pé láti sọ fún ọ̀gá pé òkè yẹn. Oh my God. Ah, ah. Kí ló mean? Àwọn eléyìí mọ iṣẹ́ wọn níṣẹ́, wọ́n mọ nǹkan tó ń ṣe. They know structure is with them of course. So they know what they are ah, doing. Bírú kí ni déètì ẹ̀ní náà? Ẹ̀ní kọ́ ni two àbí? Um, before the ending of this month eléyìí uh, adigbigbe ẹ máa ma ẹ má jà sọ̀rọ̀ jù ẹ ṣáà tẹ̀lé mi ẹ jẹ́ kémi náà á ṣó pé inú mi dùn. òṣìṣẹ́ ó lọ déédéé mo ó lọ déédéé you understand that's ara kan tí ọba sọ nìyẹn tí ọba competent ọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́rọ́ ẹ̀ dàbàdà competent tó mọ̀ nǹkan tó ń of course we will we will do them well. so ìwọ́dún ọkùnrin ló jókòó síwájú. kò eléyìí ṣe ti yín mo máa transfer sí yín ni i will transfer to you so far fáwọn boys you understand? Try it. Yeah, so, uh, so I will transfer to you, and it's not your work money. Oh. Just it's all right. Okay, take care. Thank you. Fèrèsì, ṣàmì òpó fèrèsì, bàbá òun fèrèsì, ṣàmì òpó fèrèsì. èmi ọ àbúrò mi mo mìíní ọ àwọn pípé wọn ti ní owó ṣe Fọláhàn àtàyànfẹ́ owó burúkú ti wà lọ́wọ́ wọn mi ìmọ̀ bọ́yẹ ṣe ah, sórí ibi tí àwọn yẹn tí wọ́n lówó dé tèmi discover ọlọ́run tí àgbàna bá wọnú owó wọn ó máa jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ó máa bínú kú sínú ẹ̀ because owó yẹn ò lè tán ni bí mi ṣe rí wọn Ah, hmm. eh, èmi mọ̀ pé eh, èmi mọ̀ pé bí àwọn èèyàn ṣe máa ń transform mi ṣé gbogbo wa jọ lọ school ni adèjọ ọmọ lẹ́bù ara wa ń gbà yẹn ni èmi ò mọ báwọn ilé ìṣiṣẹ́ ti wọn o ah, wọ́n ti lówó o. kó tó fi lè mú yín tẹ kàrámù ètò tó bá àǹtí mo pẹ́ lè fún mi lẹ́ṣà. Ah, eh, àbúrò mi mi ò fún ẹ lẹ́ṣà o confam ni mò ń fún ẹ yìí. ẹ̀wọ́ mi ti mọ̀ ṣé ló rọ̀ ọ́ lọ́ọ̀ ẹ̀dẹ́ ni. Ah ọlọ́run kẹ̀dẹ̀rẹ́ kò ṣeé blame because èmi ò mọ táyọ̀ fẹ́ fi ṣorí tèmi ò fi ṣorí ẹjọ́ kí ló dé tèmi ò ṣe wá nílọ́ọ̀kà àwọn ọkùnrin gidi bíi ti Fọláhàn yẹn ládùúrú gbogbo bí mo ṣe ń fẹsẹ̀ gbàgbòrò tó mi ò rí ọkùnrin gidi kó pè mí bá sọ̀rọ̀ yìí àfàwọn wèrè àtàsìn àwọn olólùbùkún àwọn ẹ̀ never chop àwọn tí wọn ò lè jẹun kánú tó jẹ́ pé ọwọ́ mi gan-an tó ti máa máa tọrọ owó ẹ ẹjọ́ kí lèmi fi ṣorí níbi tí mo bá láìfù mi dé kí n má lè sọ pé òkè mo ní ọkùnrin kan tó kàn máa wo sùsù tó kàn máa tiẹ̀ fún tó máa fi ìbínú tó máa fi fún mi ní five million jọ kan irọ́ àfàwọn tó máa débi táwọn máa sunkún ebi báwọn ò tí ì jẹun kí n jọ kí n sáré wọlé kí wọn kí chicken dáná fáwọn tó bá tún lọ wọn tún máa tọrọ owó mọ́tò ni èmi máa tún máa ní kí n máa send recharge card sóhùn ẹ ẹ jọ kí bó ẹlẹ́dàá mi jẹ́ tiẹ̀ máa sọ́ lè báyìí ìwọ ọlọ́run jọ tí n bá máa tún ayé wa ẹlẹ́dàá mi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí n bá máa tún ayé mi wá ọkọ bíi Fọláhàn ni mo fẹ́ jọ. àǹtí mi kí ni mo kọ́ tẹ̀sán sí ẹ̀ ń fọlá ọkọ rẹ ń dọ̀rọ̀. ṣùgbọ́dì. àǹtí mi ara alẹ́ ló máa mọ́ lámòdì wèrè lára tá a máa pè ẹ má jẹ́ kó bá yín gbọ́n ta wọn sọ́rú ẹ̀ o ọlọ́run ah, ah, ọkọ rẹ yín àánú nù nù. ṣá ti ṣeré tó yẹn rẹ no ó dà pé mi àti ẹ ti sọ̀rọ̀ jù. àǹtí mi lára bóyá mi ò understand nǹkan tẹ́ mí ni èbìlì mi fi sọ̀rọ̀ báyìí. ló fi ń pè mí ní wèrè ah, ṣó gbádùn ṣá. no ṣé mi àti ẹṣẹ àti wálé tó yẹn ni ó oh, ṣé torí pé mo ti aláàwẹ̀ kó jókòó tì mí kémi àti ẹ̀ka jọ máa sọ̀rọ̀ kí n máa bá ẹ sọ̀rọ̀ òtòrí ẹ̀ ló yẹ sọ̀rọ̀ òṣì sí mi àbí can you imagine ò ń pè ò ń pòwe wèrè mọ́ èmi lára kò sí wàhálà dìde kó lọ ṣe nǹkan tí mo rán mo ní kó dìde kó lọ ṣe nǹkan tí mo rán

òun wá one plot ṣọ́ndẹ̀ rí ta fún ẹ. àmì wọn ti ra dídé ilẹ̀ ibi tán sáà. wọn ò rí ta fún ẹ. ṣọ́ ara ẹ o ṣọkó ò tí ì gẹ́wọ́ ibi tó lọ́sìn ṣọ́ ara ẹ gan-an téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn èèyàn máa ń farabalẹ̀ ni o ok. so ó ní ọ̀rẹ́ ìkan náà tún wà ní ọ̀nà yìí bíi méjì náà wà lọ́nà ẹ̀ tí mò ń bá ọkọ lọ́wọ́. ìgbà wo mo rántí tó bẹ̀rẹ̀ tó ti débi tó dé yìí. ilé ìlú rí èyí tó wà níwájú yẹn ń kọ sórí ibi tó bá ti wà kò sí iṣẹ́ òkè pẹ́ kò dẹ̀ sí méjì tí mò ń ṣe gílé náà. orí yẹn sọ bẹ́ẹ̀ ni. àmọ́ ètò bá wa kù lẹ́yìn èlé má gbàgbé mi o ó rántí pé mò ń tarin. òkè ń gbélé ṣé bẹ́ẹ̀ ni tó bá ń gbélé lájọ máa jókòó jọ sọ̀rọ̀ ìkọ́nà àwọn ọ̀rẹ́ wa náà ló supply gbogbo orin tá a bí. ọ̀gá chairman tí mo sọ fún yín wọ́n ti ní ká bọ̀. no no chairman ti bí tó lóun fẹ́ contract I'm telling you sir. Are you serious? Àwọn ọlọ́sísẹ́ bá mi sọ̀rọ̀ tán yìí. O sure? I'm telling you sir. Jọ ohun wo ló fi bá ẹ sọ̀rọ̀. a ah, ọ̀gá pẹ̀lú ìrọ̀rùn lọ ṣe sọ wọn ní kí n sọ fún ti gbọ́ àwọn ti gbà ń pé ká máa bọ̀. pẹ̀lú ìrọ̀rùn ló fi sọ a ah, wo ọ̀rẹ́ ẹni tó ń sọ ń sìn tó ní pé ká wá ní ọjọ́ Monday yìí mhm. tó sọ pé ìrọ̀rùn ló fi ní pé ká wá yìí tó bá jẹ́ ìrọ̀rùn ní lóòótọ́ ah, pàdé tó bá jẹ́ ìrọ̀rùn ní lóòótọ́ gbogbo wájọ máa lábẹ̀bẹ̀ ni Ọlọ́run I'm serious. bó bá ṣe wá ń kán sójú jọ máa kán sẹ́nu. ó ti kán sẹ́nu ọ̀rẹ́ ní ọ̀rẹ́. òṣìṣẹ́ <laughs> ọlọ́run. ọlọ́dẹ̀dẹ̀ àlùbáríkà rẹ kó máa bá mi gbé. fèrèsì ṣẹ́ fèrèsì.

o ṣé ọkọ mi mo dúpẹ́ ẹ mo rí mo rí náà ni mo yẹ ń lo gbogbo àyà yìí fún ẹ náà o ṣé mo dúpẹ́ náà ò ní tán wú ẹ o ìwọ náà àjẹun ọmọ ọmọ á ṣe fún ẹ jẹ èmi náà máa dè sọ fún yín náà jà pé máa jẹ oúnjẹ yín mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa jẹ tọmọ yín máa jẹ tọmọ ọmọ nítorí ìyá mi jẹ tọmọ ó jẹ ọmọ ó tún jẹ tọmọ ọmọ <laughs> lágbára Ọlọ́run mm, ó ìkú mo sì ní wẹ́ pé paracetamol yẹn ló ti fẹ́ tán kú sáṣẹ́ẹ̀tì kan dẹ̀ máa lò yẹn tán bóyá títí ọ̀túnla àmọ́ àwọn tó kù sí kù even eh, tonic mi wá wà ó yí nílé ṣe ọkọ mi ìní wá yín tì ṣe mo dúpẹ́ o ọjà ọmọ ìdí à báyìí. àǹtí mi. pẹ̀lẹ́ bá ìdí à ṣe ìyá mi ẹ ò ṣe wá bí kan fìdílé. màmá mi mo ti fẹ́ máa lọ àti mo ti dé ti pẹ́ bẹ́ẹ̀ ni mà. Ah, ó ti ń lọ nìyẹn kí n bẹ wá wo. kí nìyẹn màá mi ẹ ti màá bẹ́ẹ̀ mi ní gan ló kí n fún yín lówó kí lẹ fẹ́ máa fún mi mo gbàgbé pé kó kété bá dá yìí. ká tún máa fún yín lọ́wọ́ mi màá mi pé dá ọmọ. ẹ jẹ máa rí ṣe bẹ́ẹ̀ bá kọ ọ bá kù báyìí ẹ máa rówó yọjá yìí àpò yín ò ní gbẹ àpò ṣàṣà múra kì í gbẹ ẹ ní wówó tì sẹ́yìn bí sowó kì í wówó tì ẹ ní tẹ ẹ létí ẹ ní rẹ̀yìn ewé ọlọ́sàn kì í rẹ̀yìn ìṣe ọkọ mi ìṣe ìyá mi ìdá ọmọ apáyé ìdá ọmọ ìbá ó dàbọ̀ lẹ́yà ẹ kú burú àǹtí mi ó ṣe ṣe ìyẹn. àǹtí mi mo máa wá rí yín mà ní. ṣé kò le. Ah, kókó kò le hmm. mo fẹ́ kẹ́ bá mi bá àbúrò mi àyànfẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ mo nídìí ẹ̀ẹ̀pù ẹ̀ gidi gan ni ṣe rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo nídìí owó ọjà mi tó dé mi ìrówó fi clear mo wá gbé sọ́tún mo gbé sọ́sì mo wá ní at least àbúrò mi ó wà ní in position láti help mi but mi mọ bí mo ṣe lè sọ fún ohun mo ṣe ní ẹ̀yin lẹ lè bá mi ṣe ẹ̀yin lẹ lè bá mi bá sọ̀rọ̀ ọwọ́ kan tẹ bá bá sọ̀rọ̀ báyìí mo dẹ̀ mọ̀ yìí pé ó máa gbọ́ sí yín lẹ́nu but tẹ́mi bá sọ fún ó lè má kà kún so òun mo ṣe wá bá yín àǹtí mi ẹ jọ. ẹ̀rín yìí dẹ̀ pa mí ṣọ́rọ̀ ni tó sọ kalẹ̀ mo gidi kan ló fẹ́ sọ ni ẹ kì í ṣe pé kì í ṣọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi ni bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn dà tó fi parí ẹ̀ ló kù díẹ̀ káàtó tó fi kù díẹ̀ ni pé kí n bá ẹ bá burú ẹ sọ̀rọ̀ kí ló dé ṣèbí wọn lò ní àbúrò ẹ ah, o lè béèrè ohun tó fẹ́ lọ́wọ́ ẹ lọ́kàn tó ń lọ́ bá dẹ̀ nídìí kó béèrè ṣé mo ìpò ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ọ̀rọ̀ owó là ń sọ yìí ẹ jọ. owó tó fún tí ò déèyàn ìgbà tí wò lè béèrè lọ́wọ́ èyí yóò mí pé ẹ fírì mọ́ra yín nìyẹn. àfírí ẹ̀yin náà mọ̀ ẹ mọ ríyàn tó jẹ́ nàá. ìyàwó dìgbọ́ tó bá níbẹ̀ ni ló ṣe fẹ́ abẹ́ ṣe. owó yẹn náà dẹ̀ pọ̀. bí ìgbà wo ni onídìí owó yẹn báyìí tí máa rí owó yẹn lé ní sí ọ̀túnla wọ́n máa clear ẹrù mi owó tí mo dẹ̀ sọ owó tí mò ń sọ̀rọ̀ yìí ò pọ̀ kò ju two point five million lọ. two point five mílíọ̀nù méjì àtẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. bẹ́ẹ̀ ni mm, ó dà. kó bò mí láṣìírí kó daṣọ àṣírí yẹn kó dà bò mí. Mm, ó mọ nǹkan àkú ẹ rọlẹ̀ máa fún ẹ lésì èmi àbàsọ́lé ni á fún ẹ ìgbà tí yóò bá fún ẹ ṣé nẹ́lòmíì tójú ẹ lọ tóun náà bá fẹ́ ṣe pé kínní ṣèbó níṣòwò lòun náà ẹ ó lè ta sí ẹ pé sísá mi ìyẹn lèmi ń sọ fún yín pé àníkẹ́ ẹ fírí kí nìkan tèmi lẹ́yìn kẹ́ ṣe fẹ́mi kẹ́mi fẹ́yìn tí kì máa jẹun. ẹ tiẹ̀ máa jẹ wà pẹ́ ní lágbára ọlọ́run oúnjẹ ọmọ yẹn máa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́. <laughs> ọ̀gá ẹ eh, mo ní kí n wá sọ fún yín sà mo ti reverse mọ́tò yẹn kódà mo ti turn rẹ̀ sílẹ̀ pé ká tètè máa lọ because of jẹmọ̀kì eh, traffic nàìjíríà lónìí yẹn so àwa tà dẹ̀ jẹ́ i just <laughs> got back from London and i had to ìfẹ́ kí gbogbo ìwà yẹn máa yẹ. sọ pé meeting ni mo wá ṣe ń bí. àráyè gbogbo yẹn tá a bá wọnú mọ́tò kí a máa para wa lẹ́rìn lọ. apá ètò kọ́kọ́ kábà ìkọ́kọ́ kálẹ̀ eh, ṣó ti nọ́mà mo ń bọ̀ ọ̀sẹ̀. ẹ má pẹ́ níbi ẹ má máa jára ọ̀ mi lọ́dọ̀ manager ọ̀ ẹ bọ̀ ah. Ah, ah, Tójú. Ọ̀gá ọ̀fọ̀gà. Ọ̀rọ̀ abílẹ̀ ọ̀rọ̀ abílẹ̀ gàrí. Ara wọn. Má jẹ. Ẹ wo ló ṣe? Ẹsẹ̀ ẹsẹ̀ sà. Hello brother. How you doing? I'm good sir. You're looking good. Thank you sir. Sit down. Ẹ ṣe náà. Ẹ ṣe náà. Ẹ ṣe wà fún wa. Wọ́n á ti sọ̀rọ̀. Dr. Sobawo. Adúpẹ́ sá. Mo rò pé ojú yẹn lọ, ṣé ìbínú pé mo dá yín dúró? No sir, no sir. Àwọn ọmọ kan wà lókè mẹ́rin tí wọn gbọ́dọ̀ má bá mi massage gbogbo ṣóldà mi. Máa jà. Eh? Ṣé mo lè mọ ẹni tó eh, Yes sir, eh, mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ kí wọn náà ọ̀gá mi ti wọ́n buying discuss. Um, no, Mr. Akinola Fọláhàn sir. Fọláhàn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, yes sir. Ah mo tẹ kọ́kọ́ rò pé àgbàlagbà kan ni mo ń bá sọ̀rọ̀ lórí kíní ni mi mọ̀ pé young man báyìí ni ọmọ kékeré ni mi o ọmọ kékeré ara mi ni mi o. that's good àwa náà ọmọ kékeré ni wa kò sẹ́ni tó fẹ́ dàgbà àbọ̀mọ̀ that's good. yà mo nígbàgbọ́ pé tọ́ṣọ̀ ti ṣàlàyé gbogbo nǹkan tá a fẹ́ ṣe fún yàrá the business on ground. o ti sọ fún mi sir. ó dẹ̀ sọ fún ẹyẹ tí ó wọ̀ ọ́. The mo á fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé how many percent ní agbára a ká maybe fifty percent seventy or hundred because the project is two hundred seventy-five million naira So ìwà one more. Can you contact tiẹ̀ máa lè gbé ń bẹ̀ ká tó lè support yà. ok tí bá get it right pé iye tí mo ní lọ́wọ́ àsìkò tó di pé fún mi ní mobilization oh, yes. oh, yeah. yeah. ah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ kékeré ni mí lẹ́ẹ̀kan ọmọ kékeré náà kò lè kọjá ipò ọmọ kékeré sà ọmọ kékeré ni mí kọ́ má kàn ní èjì mi lára ni ẹ wo ah, ṣe sà ọmọ kékeré gbà ni mí but ah, for now ẹ mọ̀ pé ọmọ kékeré làwà wo tí toru yín àwa yìí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ mo lè rí bí i one hundred and seventy million naira sa one hundred and seventy million naira. lẹ́yìn kékeré iṣẹ́ africa kan tiẹ̀ máa fi ṣe jù. ìwọ ti gba contract really àìsí oh, <laughs> inú mi àdó. mo dẹ̀ ń sọ mo ti bọ́ sí ẹ lọ́wọ́. ah ẹ ṣe kọ sá. àwọn tó ń wá síbí báyìí sometimes ago tẹ́lẹ̀ mi bá débi eh, mo ní fifteen million àwọn yẹn kéré sí wa sá. àmọ́ ní thirty two. àwọn yẹn bí n ti sí wa sá. mo hàn pé bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá gbọ́ ọ lọ́ọ̀mì ó máa ń pé bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ló máa kọ́ lọ gbégbá. ẹ bọ̀ bá a jura wa lọ díẹ̀ díẹ̀. ìjàkadì kọ yẹ ra um, ó wà ní láti lọ wá one seventy i will give you two hundred million. right here. mobilization so ètò wa kò pọ̀ fún un. thank you so much ẹ ṣe gọ right here ẹ ṣe gọ sá ẹ ṣe gọ sá. òun mọ̀ tí mo bá ti ń fọ́ face mi lẹ̀ this is my base My My Ah! máa jókòó nbẹ báyìí mọ níbí o. máa jókòó nbẹ báyìí máa ṣe ah. fàájì mi onífàájì ni I mean, ń ṣe fàájì gidi gan know, wa No, I need to máa. Pastor the minute. pásítọ̀ ni mí níta hmm. àti nínú eh, pásítọ̀ gọ̀gọ̀ ni mí nínú. nínú bọ̀ eh, níta àwọn èèyàn wọn fojú kan mi wò mí tàbọ̀ nínú Pastor. ni good. Eh. anyway màá ní kí wọ́n wá sáà fún yín sìn bọ̀dọ̀ àwọn ọmọkùnrin àlókè mẹ́ẹ̀. You understand? My dear. Ah, le second chance wà nílé ayé yìí. Má sọ gbogbo gbà ni. Bọ̀ ẹyọ kan tí mo kọ́kọ́ wá yìí, ẹ jẹ́ kí n lò gbára mi kí n ja ayé orí mi. Àwọn kan wà tí wọn ò tí mọ tán máa jẹ lálẹ́ sàrò hmm. tán. Ah, Ọlọ́run wá ṣe tèmi bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n dúpẹ́ fọlọ́run. <laughs> Ẹ ṣe kọ́sà. Máìtì ọ̀rọ̀ ẹ̀ Ẹ ṣe kọ́sà. Ẹ ṣe kọ́sà. Ẹ ṣe sà àmúsọ̀sọ̀ oh, mo ti rí ẹ mo ti rí ẹ mo ti rí ẹ mo ti rí ẹ mo ti pẹ́ o mo ti pẹ́ àti pẹ́ di odò o má kọlọ̀. jẹ́ kó gbó bí tí ó dọ̀ bá máa mú wa jẹ́ kó mú wa kí tó bá wù kó fẹ́ mú wa tí ẹ̀ jókòó náà ah, ah. jókòó síbẹ̀ yẹn náà rọ́pò sí tẹ́lẹ̀ gbogbo tó bá fẹ́ mú sọ fún mi. Ah, ẹ jẹ́ máa mú mi ní fẹ́fẹ́ mi. ọ̀gá ti tẹ́ ní lórí wa. fẹ́ẹ́ ṣe ṣe gan ni mo really appreciate ẹ ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run mo really appreciate ẹ gidi gan ni ah o ṣe gan ni lágbára Ọlọ́run òkè òkè lọ́wọ́ ẹ màmá lọ. àmín ṣe àǹtí mi kí ni mo ṣe tó tó yìí hmm. kí ni mo ṣe tó tó yìí. kí ló ṣe. tí mi ò bá ṣoore fún yín ta ni mo fẹ́ ṣoore fún hmm. tí ọkọ mi ò bá ṣe ànáwó sí ta ni a fẹ́ ṣe fún ìwà àtọkọ ẹ ẹ ń ṣe ẹ ń ṣe ẹ ń fún mi ẹ try gan fún mi especially ọkọ ẹ kò sígbà tí mo pè tí kò ní dá mi lóhùn tí má ti pè fọláhàn ah kò síbi tó ti ní rí mi báyìí tó bá ti rí mi báyìí àná mi o àǹtí o ó máa dọ̀bálẹ̀ báyìí ni ó máa pọ́n mi lé gidi gan ni wò ó lágbára ọlọ́ọ̀ ẹ máa lọ́ra yín pẹ́ ni ah ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o lókè lókè lẹ máa máa lọ ẹ̀yin méjèèjì ẹ máa lọ́ra yín pẹ́ ni lágbára ọlọ́ọ̀ àǹtí mi kí la ṣe tó tó yìí tàdúrà dẹ pọ̀ báyìí. kí lẹ ṣe tẹ daṣọ àṣírí bò mí lágbára Ọlọ́run Ọlọ́run máa daṣọ àṣírí bò mí ẹni tí ẹni tẹ òkè òkè báyìí lọ́lá yín máa máa lọ. àmín àǹtí mi nípa owó tẹ sọ fún mi pé nídìí ìgbà wo gangan gangan lè máa nídìí. next week ni next week bẹ́ẹ̀ni ma transfer owó yẹn sí before ah, next week. ṣe ah ayọ̀fẹ́ ṣe <laughs> ah mo trust ẹ. Hmm. ṣe àti mi yí tẹ́ di káká tẹ́ di kókó ṣé ilé mi náà lẹ́ ń bọ̀ tẹ́ di báyìí. ò ah, jẹ́rìí mi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mò ń lọ à ń lọ sóde kan ni ah. mo ní kí n kọ́kọ́ yà lọ́dọ̀ ẹ̀ náà mo mọ̀ pé tí má ti lọ ó lè dalẹ̀ kí n tó dé mo ṣe ní nǹkan kọ́yà lọ́dọ̀ ẹ̀. ẹ wá dì báyìí ah, láì ṣe celebrant ẹ eh. eh, kò ní kí n dáná fún yín gbà tó yẹ pé pàtí lẹ̀ ń lọ. ó má wọrí. Hmm? ẹ jẹ àjẹyó ẹ túbú lọlé. má ti ẹ wọrí <laughs> ìgbà wo ló gbúròó màámi gbẹ̀yìn. Ah, màámi ẹ eh. má gbúròó màámi mi ṣe rí wọn ní ọ̀sán ìjẹta kọ́ ni ọ̀sán ìjẹta ọtí ẹ̀dá ọtí ẹ̀dá ọmọ náà ń ròyìn pé ó ń tọ́jú wọn. ọmọ tágbàlagbà bá ti ń dàgbà ṣe máa ń dọmọdé padà ní ọ̀nà ìbò tí mo rọjú kó máa rọjú lọ àìrójú ráyè inú lé mi Èdùmàrè jẹ́ kó jìnnà sí mi ilé aláyọ̀ ilé mi jẹ́. Èdùmàrè dákọ́ máa dùn lọ́wọ́. àti improvement wo ló ń bá báwo ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣé improvement lélẹ́yìn ni ṣé improvement by this time ó yẹ kí everything ti settle ká ní chairman fúnra ara wọn ló wá síbí báyìí kí lẹ fẹ́ sọ fún wọn because gbogbo ti gbogbo chairman you are done with the job. sir sir ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé anáwọn workers kan wọn good enough a fẹ́ change wọn àwọn ló fa gbogbo issue fún wa imam. in fact in addition to that hmm. ṣé àmàgbọ́n surprise wa gbogbo materials pátápátá ní láti fi parí iṣẹ́ yẹn wọ́n ti supply oh. fún wa ní just a week. ẹ̀yin náà ẹgbọ́n nǹkan tẹ̀ ẹ̀ sọ́n sí ẹni chairman àti gbogbo nǹkan tẹ̀ need chairman àti supply fún yín so n pé èèyàn kan wà competent or kò wà wà non-competent is none of our business kò kàn wá rárá títí wá ní pé àtìgbésọ fún yín chairman àti fún yín everything tẹ̀ need kẹ̀dẹ̀ supply iṣẹ́ ni. <laughs> Okay, so kí lẹ fẹ́ kí mi lọ sọ fún chairman. ẹ ẹ má kọ bá a sọ fún ẹ pé everything wà under control. control can you hear what you are saying ṣe does this look under control ṣe eléyìí wà under control. ẹ you too look at this ṣe eléyìí control by? ẹ wo ẹ wo ẹ má jà fọ̀rọ̀gùn i have to leave now nǹkan tẹ́mi máa sọ ni pé one week tẹ́ bèrè yẹn òun náà la máa fún yín. we work on that. yes because àwa náà ní class and they know excellence làwa dúró fún tá ní so so so date it is so so so date kò kì í yẹ so please i beg you. no problem I just came in my lọ ẹ jọ o ẹ jọ o. Uh, ẹ bá it's okay. sórí kò táwọn guys ní fẹ́ sọ wá dípa ìwọ́n fẹ́ sọ tó mọ̀ ṣe dẹ́n tó mọ̀ ṣe mọ́. My wọrí mi máa handle case wọn. wọn ò fẹ́ ṣẹ́ ṣe ni àwọn tó fẹ́ ṣẹ́ ṣe nílé ìwọ́n má wọrí mi. hello. olóòtú ọ̀fẹ́ olóòtú là ẹ̀ẹ́kùn nìyẹn. Yàwó. Ǹjáde. Mo dẹ̀ wá ń ṣe mo ní kí n sáré sí nǹkan tẹ́ máa jẹ, ẹ tí wàá fẹ́ máa jáde. No, no, no, mi ò lè dúró. Má wọ̀rẹ̀, ilé àfọláhàn ni mò ń lọ. Má jẹun bẹ̀, ó mọ̀ ìwé fọmọ. Ṣé ìní pẹ́ kẹ́ tó dé? Mi ò ní pẹ́, mi ò ní pẹ́. Ò bẹ̀rù àwọn guest brigade ń gbòòrò àbí èèyàn lè fi iyán lẹ̀ sílé kó lọ máa dá ọ̀kà láàmú. anyway time will matter. Hmm. títí eight o'clock. oh hmm, eight yẹn ti pẹ́ jù mi ì lè gbà. ok ok ilé àǹfọ̀nà àmọ̀ lọ mi ò ní pẹ́ ok ọ̀nà before eight o'clock máa ti wà nílẹ̀. ok the time. Mm, max seven. oh hmm, five five. ok I'll see what I can do about that. <laughs> all right, yeah? all right. Mm. Daddy loves you. All right. All right. Love you too. See you. Hello. Hold on. All right. Lọ́yà omi kò fi àpò mọ́. Chairman, ẹ̀yin lẹ pè wọ́n ní ká wá ṣe mítìmù. Adébíbá a mú àwọn drinks síwájú a ṣe fàájì ẹ ẹ bá wa sàn kankan kí ló dé. chairman kó má jẹ́ pé ní tìta ṣe last ní tó ṣẹlẹ̀ ń bẹ̀lẹ̀ ń rò mí. ṣé kò tó rò ni ṣé ẹ fẹ́ fún mi pé kò tó rò look báwo lẹ́nu kó ṣe ṣe òṣèlú tí ó wà níjọba fún ọdún mẹ́rin táwọn wípé òkè ó ṣe dáadáa àwọn aráàlú fẹ́ òkè ó yà tó ṣe ẹ̀kọ́ sí tó máa ṣe ẹ̀kejì ní ọ̀dọ̀ wa yìí kó tó wọn sọ pé òun fẹ́ ṣe ẹ̀kẹta kò pọ́síbù kò pọ́síbù ọ̀dọ̀ wa bí ìyàtọ̀ síbi tó yẹ pé ẹnìkan lè ṣe ẹ̀ márùn ẹ̀ mẹ́fà ẹ̀ méje àwọn a ní àwọn qualities tó sì lè ṣe àwọn positions wọ̀nyẹn ìyẹn ló fún mi ní concern pé how or not lòun náà máa decide pé tó fẹ́ ṣe ẹlẹ́kẹta tán lọ́rọ̀ yìí ẹ̀rí sọ ṣùgbọ́n alága kó má jẹ́ pé ẹ láfojúsí èèyàn kan o. bí ẹ kan tẹ ọ̀rọ̀ pàtó. Eh, not really but um, mo um, wò pé we need a change right so mo ń ronú pé bọ́ọ̀ ìkan bẹ tó jẹ́ ọmọ wa náà tó jẹ́ ọmọ bíbí ìlú yìí tó dẹ̀ ṣe dáadáa táwọn aráàlú dẹ̀ like Fọláhàn. Fọláhàn. alága. I don't know mọ̀ bóyá ẹ bá ẹ ṣe Fọláhàn dẹ̀ máa gbàṣà ẹ rántí o Fọláhàn is a good business man. mi ò rán ráyè kankan láti sọ fún wọn bẹ́ẹ̀. Eh, lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ businessmen yẹn wọn kì í ráyè wọ́n tá a bá jẹ́ kán mọ àwọn àǹfààní bẹ́ẹ̀ ni pé kán ṣe òṣèlú wá ètò ń ṣe fún ìlú tó gbọ́ wọ ara wọn fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ọ́ ní àǹfààní láti fi ipò òṣèlú láti ṣe báwọn èèyàn sí dáadáa nọ́mbà two a jẹ́ kí wọ́n tún jẹ́ pé àwọn aráàlú ọmọ yìí ọmọ ìlú wọn ni wọ́n ìkẹta ni pé títí bẹ́ẹ̀lú ọkọ lọ́wọ́ yẹn ló lè fi rìn ìlú gan lọ́wọ́ so tá a bá sọ pé lẹ́tà bá fi convince ẹ̀ mo sọ yìí pé we dance to our tune we dance to our tune. I trust you ní tó bá mú yín dẹ́ fi ro nǹkan lọ rò bọ̀ tọ́rọ̀ bá fi jáde ẹ ti lọ mú láti ọ́fíìsì ẹ̀. ọ̀rọ̀ yẹn ṣe yé mi ọ̀pọ̀lọpọ̀ ni. chairman eh, as a eh, leader of the youth a support yín fún gbogbo ìjẹba yín a wà lẹ́yìn yín. gbogbo bí tẹ́ bá ń lọ làwa náà ń lọ. gbogbo a wà lẹ́yìn gbogbo bí tẹ́ bá ń lọ làwa náà ń lọ. sọ very well sir. Ah, ah. ó ti yá bí tẹ́ bá ń lọ làwa ń lọ. ó jẹ́ pé fàájì iṣẹ́ bẹ̀rẹ̀. Um, bàbá Èdùmàrè dẹ́kọ̀ máa dùn lọ o kí n máa fojú sunkún ọkọ kí n máa fojú sunkún. ṣàṣẹ́ kí n lọ pèsè àwọn fún mi bí ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí rẹ̀ òun náà ni mo ti open yìí sí but next week mo sọ pé ẹ máa lè ṣiṣẹ́ lórí ẹ̀ náà. Um, sir today is Friday already so mo feel pé tán bá print ẹ jáde màá lè ṣiṣẹ́ lé lórí over the weekend. èyí tó sọ yẹn náà make sense kò sí problem lórí ẹ̀ kò sáà ti mọ nǹkan tó fẹ́ ṣe lórí àbí. yeah of course. ẹ lè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀yàn ṣe problem ó lè lọ print ẹ jáde thank you sir. ẹ rà sá. ẹ fi jọ fi sá. ẹ má bínú sá àtẹ̀kùn bí ẹ ṣe jókòó síta ẹ ẹ kó àwọn èèyàn kàn ń wọlé wọn jáde ni mi ì dẹ̀fẹ́ dá yín jókòó síbẹ̀ ẹ̀ mọ́ ni mo ṣe ní pé kẹ́ wọlé sá so ẹ má bínú kó tó di pé àwọn míì tún wọlé ṣé a lè sáré sọ̀rọ̀ wa sá. Eh, my right honourable lágbára ọlọ́run àwa bí ìkókò sọ fún wa ni pé níta bẹ́ẹ̀ sọ wípé a fẹ́ gẹ́gẹ́ bí candidate wa nínú ẹgbẹ́ wa kò sọ pé okay. ó àní láti gba táìmù. ṣé ah. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sá eh. I am not into politics and I don't want to be in politics nítorí pé mi understand the politics mi ì dẹ̀ fẹ́ kí politics kò gbé mi ṣubú ìdí nìyẹn tí mo fi sá o má má ṣe bá kọ̀kọ̀kọ̀kọ̀ iṣẹ́ ti kọjá bẹ́ẹ̀ o kò ń ṣe pé àwọn pátì yòókù náà máa pa àwọn ò lẹ́nu ń bẹ̀ rárá sórí bó ṣe wò mí as the chairman of the party at the state level ẹ tó jẹ́ state youth leader rẹ̀ àmọ́ mọ̀ wá bẹ́ẹ̀ ni èmi ti jẹ́ kọ́ mọ̀ wípé ehoro rẹ ti sanwó aré fún àwọn ọmọ kọ́mọkọ́mọ sáré lọ ni you have paid your price to the society then kí ni society náà fẹ́ ṣe fún ẹ padà ìdí nìta sọ wípé ìwọ ni the right candidate tá a lè fà kalẹ̀ because àwọn pátì ìṣòkù tí a ti gbọ́ wípé fọlá àwọn la fẹ́ fà kalẹ̀ bí candidate wa wọ́n ti ń jítìrì because wọ́n wọ̀ wípé ẹni tó lè fẹsẹ̀ òsì ní state for now yes. so peter tó wá fún mi pé just say okay then ẹ̀rọ àgbẹ̀ anonymity nǹkan ní thursday thursday la fi sí gbogbo àwọn ìgbìlẹ̀ àwọn women's wing ni o gbogbo àwọn youth leaders ní gbogbo local government tó comprise gbogbo àwọn tó wà state gbogbo ni wọ́n ń bọ̀ meeting yẹn including all the state executives of the party wọ́n fẹ́ rí ẹ kákan sọ wípé candidate wa ni kò ní ẹni anything ìyẹn làwa fún just say okay kárẹ̀ mọ́lẹ̀ tí ẹ next week thursday kó kàn bẹ̀rẹ̀ sí kó kàn máa kó èrè wàhálà tó ti ṣe fún àwọn èèyàn ní àwọn èèyàn mọ̀ pé èèyàn dáadáa ni ẹ and we need somebody like you. oh thank you so much ẹ̀dá ṣe àwọn pé each time náà ni máa ń really appreciate. Uh, Um, encouragement yín lórí àwọn nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ tí mo yàn láàyò ò ní mo wà nínú ẹ̀ and a lot of people náà ni wọ́n commend mi pẹ̀lú iṣẹ́ yìí pé mo mọṣẹ́ mi níṣẹ́ so why tí máa fi fi iṣẹ́ tí wọ́n mọ̀ mí mọ́ sílẹ̀ tí máa fi go into iṣẹ́ tí mi ò mọ̀ ń pa ẹ̀ láti bẹ̀rẹ̀ ah level tí mo wà yín sìn tí a bá máa sọ ẹ mọ iye ọdún tẹ́ ti wà nínú òṣèlú and I'm, um, youth leader youth leader bí ti state youth leader mo mọ̀ gbà tẹ́yìn náà máa ti fẹ́ wà nínú òṣèlú but iṣẹ́ tèmi yàn láàyò rè for long. Fọláhàn Fọláhàn ọ̀nà ẹ ti jí ń di ọ̀rọ̀ tá à ń sọ yìí ìwọ ló mọ̀ pé iṣẹ́ ti lọ jìnnà má jẹ́ kí n tẹ̀ ẹ́ jẹ ẹni tó bá mọ ojú ògùn ni wọ́n pẹ́ kó pa bìnírè ó ti ṣe dáadáa síwájú afẹ́fẹ́ síwájú ni gbogbo olódẹ̀fẹ́ it's a matter of kò kàn sọ pé ok. kò sí wàhálà kò sí wàhálà máa get back sí yín sir. a sọ̀rọ̀ dàgbẹ́ fọláwọ̀ a sọ̀rọ̀ dàgbẹ́. máa get back sí yín. mítìn ẹ̀kọ́ mi ti fẹ́ kó wà pẹ̀lú wa ní ọjọ́ wo ni mítìn Thursday Thursday Thursday next week. ọmọ kan ìdè yes ṣé envelope yẹn ti rẹ́dì mo wá tóní lórúkọ tó wò bí mi fún mi máa ń pera mi ní montana àwọn èèyàn kan máa ń pè mí ní montero based on who i be you die today. Kókó sáré àsìnìmá láyẹlẹ lẹ́yìn ó ti jáde. Kókó sáré àkọkùnrin ìgbọ̀nyìn bí ó ti rí báyìí kọjá sẹ́yìn òyìnbó tí mo lá ti ti tẹ̀lé sọ́lá Enterprise Limited ẹ̀kú owó ní ọ̀hún. Agbára bá sinimá olókìkí látàwí dé bɛ nɛma tuntun koko sariya. ìnagboro ilé fẹjú kankan jagunlabi ti dologun gbàgbọ́lọ́gbọ́ ẹ̀kúta kiri gbẹrẹ ìníjà. ìdọ̀lẹ́ ti wọ́n jọra kí ni yóò tó fún bàbá bàbá jáde tí bá ti gbà ẹni bàjẹ́. òmò tó ọjọ́ ìsàgàsà American boy koko sẹ́dá ó pọ̀ létí Lagos state ọmọ olú ọmọ ẹ̀yin òmò pátá jẹ́ bá lógún ọdún ẹran ògún ni ẹ máa jẹlẹ̀ ẹ̀yìn ẹ kéré kọ. ó yà á láyé pé ẹgbọ́ gbà ló jẹ́ kẹ́yìn gbogbo síbẹ̀ ẹ̀mọ́ kẹ́bí tá a bá ti gbọ́ pè sùn tà sùn sùn la máa yìn síbẹ̀. alamọ ń kìlọ̀ fáwọn ẹ kókó sáré bẹ́ẹ̀ àwọn bí wọn ti kóra wọn jọ sínú sinimá yìí kókó sáré ọjàdá wa síwọ labẹ Pasuma kókó sáré fúnra ẹ mọfẹ Afọlábí Ibrahim Yekini tẹlẹ di icon lẹfi ìkẹdùbà ìsọlá badmus àti àgbẹ̀dàgbòrìọlá wọn nínú sinimá titun yìí Koko Zaria action packed movie a movie written and produced by Afolabi Sunday directed by Kevin Keduba and Abisogun Koko Zaria mẹgbọrọ títì Zaria ogbonna rìtìrì tí ó dá jìnnìjìnnì bọ́lá yàtọ̀ kó ti jáde kúrò bí ọkọ̀ bí náà. ọ̀túnbọ̀ òde police station o ọ̀túnbọ̀ òde police station as a matter of fact àwọn tó ń pè lọ́tùnbánu police station ìlú sẹ́ẹ̀ lọ́wọ́ èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà. mo gbọ́ pé wọ́n fẹ́ fún wọn fẹ́ fún wọn permission. èmi ò mọ̀ ń pa ẹ̀rù. jọ orúkọ àwọn wo ló wà lórí list ẹ náà. kí ni problem ẹ ah, ah, ó ní kó má bí òun kó wọn mọ̀ ń pa ẹ wo ọ̀rẹ́ mi má bínú jàre hmm. mo mọ̀ pé ó kọ tèmi wà lẹ. Hmm. Ah. mi ì mọ̀ ṣeré ní tó bá ń ṣiṣẹ́ dáadáa nù mí kó wà rest assurance pé wọ́n á fún mi promotion àmọ́ èyí tó bá kí n ṣe dáadáa kò kàn mí pa ẹ̀. ìwọ náà mọ̀ pé mo ṣiṣẹ́. thank god èmi kúkú ń ṣiṣẹ́ ń tèmi. kíkọ́ ah, ń ṣiṣẹ́ ń tèmi. mo mọ̀ pé wọn náà ń ṣiṣẹ́ dáadáa madam shine shine. kò sẹ́ni tí ò mọ̀ pé mi ò ṣiṣẹ́. tí ah. wọ́n bá ṣe iṣẹ́ kílé tó wá ń bẹ̀rù. ó lè wà lẹ́ta. ọ̀pá mi wọ́n ṣiṣẹ́. àti bọ́ ẹ má wọrí. Ah. kí ló ń ṣe azim kí ló dé tó jẹ́ wípé iṣẹ́ tẹ́ ṣe wàhálà àgbà tẹ́dẹ̀ mọ̀ nǹkan tó ju yín rí tẹ́ bá ti dé ilé iṣẹ́ yẹn nǹkan tó yẹ kẹ́ ṣe kọ́lẹ̀ máa ṣe àfi kẹ́ máa ro ẹjẹ́ ẹlẹ́jọ́ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí gbogbo yín wà ní díútì yín ẹ wà ń bíbà yẹn ń rojọ́ tí ò yẹ kẹ́ máa rò ṣe èyí tó ganú yín tí ò bá tiẹ̀ nílàka èyí tó kúrú ńkọ́. sorry for yourself come back here. Um sá ó wà gbà kìlọ̀ wọ́n gbà kìlọ̀ wọ́n èmi náà dẹ̀ fẹ́ gba owó àjọ lọ́wọ́ ẹ̀. Hmm. Um, secretary kí ni nǹkan tí ẹ ń sọ. Ah, ká sọ fọkàn wọn wá bí owó àjọ ni owó àjọ ni wọn wá bí ó lájọ tàjọ ń ṣe òun wọn wá bí. nítorí owó àjọ lẹ ṣe fi ṣe yín lẹ́dẹ̀ ṣe ń rojọ́ nígbà náà. bẹ́ẹ̀ sá. àánú àwọn tó ní í ṣe. ẹ kẹ́rin náà kúrò nínú o. secretary kí ni nǹkan tí ẹ discuss nígbà. ó ní wá àjọ tàbí oṣù òun náà wá gbà lọ́wọ́ mi mo dẹ̀ sọ mọ́ mi kán wá next week. ẹ̀ ń plan máa bá company jẹ́. rárá à ń ṣàjọ ni. àjọ lẹ ń ṣe ní àárọ̀ kùtùkùtù tẹ débi iṣẹ́ tó yẹ kẹ́ kóníkàlùkù múṣẹ́ ọ̀rọ̀ àjọ lẹ ń sọ and you secretary mo ní kó compile àwọn kankan kókó wá sórí table office o oh, kó yẹn wá ẹjọ́ òṣì ló ń rò mí báyìí láàárọ̀ kùtù jẹ́ kí n ti dénú ọ́fíìsì mi sí kí n kó tí mo ẹ̀ tí mo expect lọ́rọ̀ kí n má bàa bẹ̀ àti òṣì tó ń rán níwájú àmì báyìí yẹn kì í tẹ́ ọ bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí èrè lóbìnrin jẹ́ àbọ̀ ọjà bẹ̀rẹ̀. ọ̀fà yẹn ò dà but um, ẹ̀rù tó ń bà èmi ni wípé oríṣiríṣi la máa ń gbọ́ nípa ọ̀rọ̀ àwọn olóṣèlú téèyàn bá ti ń ṣòṣèlú wọ́n ní ọ̀dọ̀ wọn ni bó bá o wà bó o bá lẹ́sẹ̀ ẹ worú Fọláhànmí sìn ẹ tó jẹ́ wípé jẹ́jẹ́ ló ń lọ tí wọ́n bá lépa ẹ̀ tí wọn ò bá bá wọn á lépa ìyàwó tó bá lépa ìyàwó tí òun ò bá bá wọn lépa ẹ̀mí tí mo jẹ́ bàbá àbí ọmọ òkè ńbo ni ká ti bẹ̀rẹ̀ yorùbá dẹ̀ ní òkèlè gbígbẹ pẹ̀lú fọkànbalẹ̀ ó sàn ju wàrà tó kún fún nira lọ nǹkan tèmi ń sọ nìyẹn. ẹ ṣe n tó jẹ́ kí n wá yọjú sí yẹn nìyẹn ṣe rí ibi tí nǹkan dúró sí mo fẹ́ kẹ́ fọkànbalẹ̀ ṣe rí ọ̀rọ̀ Fọláhàn ó dàbí eku tó ti ní ojú òkú ńlẹ̀ ni kò ní í ṣeré sá àwọn ìlú gangan ni wọ́n fẹ́ ìlú fẹ́mi lóye ní Fọláhàn lọ́jọ́ tó ti pẹ́ ló ti ń ṣe dáadáa fún lò and dáadáa tó ń ṣe ẹ̀nìlú fi wá sọ wípé ká lọ bá wọn bẹ́ẹ̀ kó wá sojú àwọn èyí ò ń ṣe pé wíwá pé ó fẹ́ bẹ́ẹ̀ nìkan du ipò tàbí òun àtẹnìkan jọ fẹ́ fa làkàdé lórí pa fẹ́ yàn wọ́n sípò ṣùgbọ́n torí pa mọ̀ wípé is a pure businessman láfi ní ká tún ti ọ̀dọ̀ yín tó tẹ́yìn náà bá bá ní bá sọ̀rọ̀ a mọ̀ wípé a mọ̀ wípé support yẹn ti wá látinú ilé náà nìyẹn àwa náà rán àwọn èèyàn míì lóríṣiríṣi o ṣùgbọ́n kò lè dàbí tẹ̀yìn tẹ́ bá sọ fún so support yín la need but i want to assure you ẹ̀mí ẹ̀ safe gbogbo family ẹ̀ dẹ̀ safe. bá a ti jẹ́ bẹ́ẹ̀ um, ẹ̀ka yìí tó kù dànù. ìtìgbọ̀ ẹ̀ ṣe ẹ̀ ṣe àdẹ̀m ìtìgbọ̀ ẹ̀ ṣe gan ni wàá jíṣẹ́ gbogbo ẹgbẹ́ ẹ̀ ṣe thank you very much. àìrójú ayé nínú Èdùmàrè jẹ́ kó jìnnà sí mi. kí ló ń bà lẹ́rù? ló fẹ́ ní post yìí kò ń ṣe ìwọ fúnra lára ẹ ló sọ pé ó fẹ́ àwọn èèyàn ló yàn ẹ́ ohun èèyàn tó dẹ̀ ń wòye òun ló wọn ọlọ́run just go ahead do it kó ṣe nǹkan tí ló fẹ́. dadi ẹ try láti understand mi dada ẹ ti ń sọ mo dẹ̀ ti ń sọ fún yín láì mú iye ìgbà ti ń sọ náà ẹ wo ṣẹ́rí ọ̀rọ̀ pé ìlú fẹ́mi lóye ìlú tó fẹ́ mi lóye mọ́tọ́ nìyẹn ohun tí mo fẹ́ tọrọ ara mi bọ̀ gangan ló important sí mi òṣèlú ò dáa dirty game ni kò sí nǹkan tí wọn kì í ṣe fúnra wọn oh gbogbo owó tó bá ná pátápátá òṣèlú ṣetán láti gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ láì dẹ̀ fún ẹ ní nǹkan kan padà tọ́lọ́wọ̀n ò bá wípé o máa débẹ̀ o ò débẹ̀ gbogbo owó tó ti ná dànù yẹn o ná dànù. ẹ wo ẹ jẹ́ kí n rọra máa ṣe bí mo ṣe ń ṣe lọ o ẹ jẹ́ rọra máa ṣe business mi lọ o dádì kólú ẹ̀ má lọ gé kàjẹ létà o. ọlọrin aláìmọ̀kan ló ń sọ wípé dirty game ló ṣe lò àti wípé ẹni tó bá ní motive pé bóun ṣe ń lọ síbẹ̀ yẹn o òun fẹ́ lọ pàlú lẹ́kùn ni so òun ló máa rí nírí dirty game torí pé náà ní motive tó dáa lọ síbẹ̀ but in as much as o ní ààyè àti ṣòṣèlú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ now àwọn èèyàn náà fẹ́ níbẹ̀ so máa ń ro gbogbo nǹkan tó ń ro yẹn negative aside ṣó ti yẹ ń sìn àbí ìjẹ̀bú tí ọ̀gá ẹ tó bá ṣe òṣèlú kí ni nǹkan tí wọ́n rò pé ó máa ṣẹlẹ̀. dáàdi ṣe rí ẹ má jẹ́ kí n purọ́ tán ẹ̀ náírà ọ̀rọ̀ ọ̀run ẹ sọ́sà um, ní ẹ sọ̀rọ̀ ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé ìjẹ̀bú ọ̀jẹ̀ èrì á o ṣe rí ọ̀gá mi láti gbà mí tí mo ṣe tọ̀dọ̀ wọn rí á o mo ayé àtọ̀ gédéga káwọn ọ̀dẹ́bẹ̀ wọn má tún lù sí wọn nìjẹ́. òṣè tó gbọ́ ẹni tó súnmọ́ ẹnìyẹn o so ká tó wá sọ àwọn aráàta wọ́n ní nǹkan tí wọ́n rí kí wọ́n tó sọ pé lọ ṣe. kò sí wàhálà dáadé kò sí wàhálà. so so your response ni mo fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ kò sí wàhálà. mi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu but ẹ fún mi ní time dáadáa láti rò. Hmm, hmm, please ẹ jọ hmm, ẹ fún mi ní time láti rò ibi tí mo sọ fún yín yẹn nìyẹn o. Oh, ilé epo yẹn ilé epo yẹn ni mo sọ fún yín. Oh, nice one nice one nice ara nǹkan táwọn olùmọ̀tò benefit náà nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n máa ń padà ṣe ojú ọ̀nà yìí dáadáa. can you imagine ó yá wo ambition ẹ láì tí ṣoṣelu wo ambition ẹ. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ Yomi nìyẹn o. Yomi èwo ń bẹ fún aṣọ. Yomi kan náà Yomi fàṣìkọ Yomi ọdọ ènìyàn bẹ. ó oh, Yomi ọ̀rẹ́ ẹ ọdọ ènìyàn bẹ ọdọ ènìyàn bẹ yẹn láìpẹ́. ẹ kò sí wàhálà máa what is the next action? kò I, I, I cannot I cannot understand. Now, how èèyàn náà ti ìjókòó yẹn wọ́n ní ti pé mú candidate wọlé adẹjọ́ agreement fún ẹ̀ níní over two hours now kò gbé call kò gbé call. let me take kí ló fẹ́ yí sí ọ̀rọ̀ yìí báyìí báyìí. phone is just ringing. I think, I think the best bet now ni pé awole. Okay máa ṣe àwọn businessmen yẹn ọ̀pọ̀lọpọ̀ kan máa ń wà wájú wọn tó máa ń pọ̀ ṣẹ̀gẹ̀ tó jẹ́ pé torí pé wọn tí màá pẹ́ ti wà ní politics kò sọ̀gbọ́n tán fẹ́ dá sí so what I will do now is àwọlé màá mọ̀ pé àṣẹ convince àwọn wáyé pé ó ń bọ̀ tá a bá sì lè dúró díẹ̀ sí i pé ó ní ìjìnlójú ọ̀nà ni then that's what what I said yeah. is that okay. àìrójú ráyè inú lé mi Èdùmàrè jẹ́ kó jìnnà sí mi. kì í ṣe tá a fẹ́ lóye important. bí results tá a máa rí lórí nǹkan tá fẹ́ ṣe ni mò ń sọ. èló lẹ tún pè é sìn ara nǹkan tí mò ń sọ nìyẹn o ìgẹta onígẹta ilẹ̀ ìbá mi sọ pé one point five million naira kan ẹ tuntun sọ̀rọ̀ five point two sí àti one point five àti five point two million naira ọ̀nà dàtẹ́yìn òfin ní náwó àná dànù mo sọ fún yín pé mi ò mọ̀ nípa òṣèlú gbogbo owó tẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀ ń sìn yìí tá papọ̀ over six million naira nìyẹn tí wọ́n bá kó fún àwọn kan tó bá kó fún ẹnìkan ṣoṣo àbáwọn méjì gan ó tó wọ́n ṣe business tó lẹ̀ ní regret lórí ẹ̀ result gangan ló important sí mi kì í ṣe kì í ṣe láì tọ̀dọ̀ mi rè business man ni mi mo lè gbọ́dọ̀ rorí mi ohun tí mò ń sọ nìyẹn. I'll get back sí yín. Àwọn olóṣèlú ìtàn ni o. Àwọn olóṣèlú yìí ni o. Mo ìfẹ́ sọ̀rọ̀ one point five million naira kan tí wọ́n sọ ní ìjẹta ìyẹn ti ẹ̀ ṣòwò. But wọ́n ṣe sọ̀rọ̀ five point two million naira kan sí. That's over six million naira. Lórí business ti bí o mọ̀ ń pa. Òde ní sùn. Ẹ́? Mo ṣàlùfẹ́ ṣe politics wàá lẹ poster? wàá ṣe bánà. mi ò sọ fún ẹ pé mo fẹ́ ṣe politics. mo ní wà in support of it. Only lè wà in support of it but owó tí mò ń ná dànù ńkọ́. o ò why are you negative about this thing. sorry ṣé game ni àbí game kọ́. game ni ìwọ ló máa win èèyàn kan ṣáà ló win. tí n bá lose ńkọ́. o lè lose o lè lose trust me o lè lose. Okay, ohun tí màá sọ ni mo sọ yẹn lórí àná dànù kò kò kò tẹ́ mi lọ́rùn. o náwó dànù wàá ṣe bánà wàá ṣe pósítà wàá ṣe sọfẹ́níà. mo rí pé ti ṣe tán ẹ fẹ́ máa lọ àbí ẹ ó ti yé mi ìjẹ̀bú sà. wọ́n gbé madam jáde o. yes sir. má bàa ro àwọn ẹjọ́ tèmi àti ẹjọ́ máa ń ro yẹn má bàa ro o. yes sir. tó ń bá ti lè sọ fún ẹ wípé o ti sú òun tó ti rìpọ́ọ̀tì ẹ fún mi iléyà nìyẹn o. o ti tàn lóru jọ. iléyà nìyẹn o gbọ́. ẹ ṣé supermarket rẹ ń lọ. rárá o fẹ́ lọ o fẹ́ lọ wẹ̀ wá gbé lọ sí bedroom láti lọ wẹ̀. Ah. o máa gbé dé bedroom sí á lọ wẹ̀ ọ̀dẹ̀ pọ́nfùrọ̀ kí ni wọ́n ṣe ń bí tẹ́lẹ̀ mo ní kí n máa rán sí géètì mi sà. irọ́ obama bá sí géètì ṣùgbọ́n wọ́n kọ́ fẹ́ kó ẹyin jà sọ ojú ìfẹ́ tí mo ní sí yín ti fẹ́ pọ̀ sí àmì mo máa dúdú wá sẹ́. ọjà fèrèsé o mo ń ṣiṣẹ́ dákú. tí wọ́n yóò jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lè mú la máa mú ọ̀dọ̀ tó ọkọ̀ wà tí kò sókè lẹ́yìn tó ọ̀rọ̀ rẹ yẹn ọkùn fọláhàn ẹ jẹ́ ká ti bìṣáná kí èso oògùn tí ò bá lọ́wọ́ ayé nù wáì tí wọ́n máa fi pèèyàn kó wá jẹ oyè kan eh, honorable àbí kí ló fẹ́ pè honor post ládùúgbò èrò ṣe pọ̀ jù nù kọ́kọ́ wá bí ìkẹ́ ọ̀yà máa bọ̀ wá joyè tí ó yẹ pé ìbò máa máa jaláyà wá lóhùn òde tí kò ní nǹkan mi nù ó kì ká gbà pé wọ́n máa ń ṣòro ṣèbí tó bá ṣe òṣèlú lọ́mọ àfi orí yẹn á fi kárí làwọn ẹ̀fọn máa mọ̀ pé àlàyé yìí ṣe dáì àmọ́ nísìnyí tẹ́wá tí kò wá dá ṣé nǹkan mi ò ṣe wọn abẹ́yìn ò ń bá wọn sọ rárá ni. tí bá ní ọ̀rọ̀ yẹn ò máa gbé mi náà irọ́ ni mo pa àmọ́ Fọláhàn torí yẹn ó lágídí gan-an I'm very very principled kó tó di pé ó wà expose sí alówó lọ́wọ́ everybody mọ̀ kó ń fariwo èmi ni máa ń run most of these things kò ń fẹ́ sọ kán jẹ́ kó mọ̀ pé òun ni ṣe wọn mi my business acumen is fantastic so máa gbé gbogbo ẹ̀ lé mi lórí ni. bẹ́ẹ̀ni. Um, bàbá ẹ̀ báyìí lèmi àti ẹ̀ ìfẹ́ àtọ́rọ̀ òṣèlú ìkọ́kọ́ máa ṣẹlẹ̀ èmi ni bàbá ẹ̀ kọ́ ránṣẹ́ pé kí ni mo feel ṣe mo rí pé i'm of support to his uh, being a honourable tó fẹ́ fi jẹ́ bọ́n mo ṣe mẹ́nu kan báyìí ló ti ló ti lóhùn interest I will see what I can do about it. But mi ò ní bò fúnra ẹ̀ sọ̀rọ̀. Èmi àti bàbá ẹ̀ báyìí. Ó So bàbá ẹ̀ lè máa lọ bá máa take time máa tún pe bàbá yẹn ibi tá a máa padà gbà wọlé sí lára ó máa wà láàrin àti bàbá yẹn. ó bẹ́tà ẹ̀gbọ́n mi because tọ́yìn ọ̀rẹ́ ń gba ìjọba ìyọ́ tó bá tẹ̀lé ti dọ̀rẹ́ ọba ni a mọ̀ tí wọ́n pe ilé kọ́ wá fẹ́ lọ́ fẹ́ ṣe nǹkan lu ilé ní ṣá wọ́n fẹ́ kọ́ kọ̀ọ̀kan ẹni máa supply ah ẹ ẹ tẹ́yìn bá dẹ̀ ti supply èmi náà máa dàgbà <laughs> bó ṣe yẹ kó lọ nìyẹn kó lọ gbọ́dọ̀ nígbà táyọ̀ ọ̀la ó kó lọ jẹ́ ìnáwó fún lórí opportunity kí ni ìrora ṣẹlẹ̀. kí a sọ fún yẹn ṣe máa pe gbogbo family lè ní ma ẹ gbọ́ ẹ gbọ́dọ̀ náà well because ah opportunity come but once nígbà tá yóò ṣe anybody kó má dàbí wèrè ọ̀nà tá a bá ń gbà lọ sọ́dọ̀ wa yẹn mm. fa ayọ̀ sunday ọ̀gá fẹ́ mm. tó torí pé wọ́n ní kó ṣe nǹkan kò ṣe kí kò padà ya wèrè <laughs> bẹ́ẹ̀ ni ayé mi. ó ya wèrè. ọ̀ọ́ tó bá ní kó wá ṣoríire ńlẹ̀ wọn ni wọ́n máa ya wèrè ńbẹ̀. ó ti ṣe o. tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe. Hmm. àbúrò mi ayé wa ti dá bàbá ti bá wa ṣe. ẹ dúró ilé ìtẹ gbàlú tẹ̀ ń jó yìí kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jọ torí ọlọ́ọ̀ ṣé wò kí n gbọ́ níùsì ni ah, o ò tí ì rí gbọ́ ok kò sí wàhálà jẹ ìgbé ẹ débẹ̀ ọ̀rẹ́ mi àyòfẹ́ hmm. hmm. ọkọ ẹ̀ fọláhùn wọ́n ti fàálẹ̀ ní local government wọ́n pé òun ló ń lọ fún ọ̀nàrẹ́bù àbí nǹkan bóyá ọ̀nàrẹ́bù ni bóyá sọ fẹ́ mi ní tiẹ̀ mọ̀ wọ́n ṣàfàlẹ̀ fún pósìtì kan bẹ̀ orí kọ́lọ̀ ti bá wa ṣe. Hmm, ah, àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ má bínú hmm. nǹkan tó wà nílẹ̀ yìí mi ò rí nǹkan tó fi kàn mí lẹ̀. ṣé tó tún padà sẹ́yìn báyìí kí ni òfin kàn mí ń bẹ̀ ah, ọkọ ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ ń pa yìí àti pé ọ̀rẹ́ mi fúnra ẹ̀ lòún gangan dúró ìgbà tọrọ ẹ sọ pé òun fẹ́ jọba tó lóòní bá ṣe jọ tí ò bá jọba báwo ni wọ́n ṣe fẹ́ dọ̀rẹ́ ọba nítorí ẹni mo ṣe wò pé kí n bá wọn gbárùkù mọ́ kí n pakú mọ́ kí n gbárùkù tì wọ́n ká lè jọ débẹ̀ ká lè jọ jàǹfààní ẹ̀. ẹyìn àǹtí mi tíyìn bá ń sọ̀rọ̀ pé fẹ́ jàǹfààní yẹn fẹ́ ṣe fẹ́ mọ̀ ìyàwó oní nǹkan gbọ̀ngàn kí ni kò ń wá ṣe. ìyàwó oní nǹkan tó rìn dè ṣe bọ́ra ẹ̀ lèrè àyànfẹ́ ó ti jí mi jù ìyẹn kọ́ lèmi máa jókòó dé e èmi máa wá jókòó sí kí àyànfẹ́ ṣe irá o èmi mọ nǹkan tí mo fẹ́ ṣe ó ti ṣó wípé tí eh, Fọláhàn tó bá di honorable ó ṣọ̀ pé èmi gan mo máa hold post kan lọ́dẹ̀. ẹ̀yin àti mi dúró hmm. bàtẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń dunnú tẹ́ ń jó tẹ́ ń yọ̀ sí hmm. ṣé ọkọ gangan lẹ́yìn fi pẹ́pẹ́ bá ṣiṣẹ́ ní àbíyàwó. Ah, ìyàwó bíi ti báwo ìyàwó tuntun ó jẹ́ mi kò mọ nǹkan kan ah, ṣe báwo àwa gan là ń tì gọ́ọ̀gọ́ bí ẹ ti ẹ rọ mi ọkọ báyìí ọkọ gọgọ ni mo máa bá ṣiṣẹ́ fún láwọn gọgọ ọlọrẹbù òun ni mo máa bá ta. Ah, àǹtí yẹn dùnà ó kàtà wàá gbà pé ọdẹ fẹ́ bá ṣiṣẹ́ pòsíṣọ̀n gọgọgọgọ lẹ́fí kọ̀ọ̀kan máa fún mi. Ah, pòsíṣọ̀n tó lè fún mi ó yà pa èmi gan ni máa tọ́ka sí tí mo fẹ́ nínú ẹ̀ ah, pátápátá ẹ̀ ọ lè fún mi ní special adviser to the honourable. ó ti dé mi lẹ́yìn bá jẹ́ special adviser ẹ jọ mo kàn béèrè ní o kí ni ìyàwó máa jẹ. a jẹ first lady to the honourable. o ti padà yé mi. ọ̀tọ̀ọ̀tọ̀ ni mi ò bá dùn tiẹ̀ adviser lèmi hmm. first lady lọ. Eh, ṣé tí mo bóyá ọmọ àgbà yín. Ah, mo ṣe ní gbà mí ah, nǹkan náà ni gbogbo wa náà ṣé bá a jọ lọ school ni ó máa gbà mí mọ̀nà ká oh, ó kàn jẹ́ pé tèmi bá ní kí n sọ̀rọ̀ gangan bó ṣe ń gbé mi nínú kí n sọ ṣe lè máa tún sọ pé ó rẹ̀ ni mi ò dáa tó mi fẹ́ sọ á bẹ́tà kó má sọ toró rò sí okun ẹnu ọ̀rọ̀ burúkú okun ẹnu ẹ bó ṣe wà yìí o mọ bó ṣe encourage èèyàn débi oríire jó torí ọlọ́run ṣé gbogbo nǹkan tí mò ń sọ kalẹ̀ yìí ṣé way forward kan ni tó bá délẹ̀ ṣé àníjọ jẹ́ ni torí obìnrin kò máa lọ́mọ mi fún bọ̀ instead kò máa bẹ̀rẹ̀ pé tó sista mi o ẹjọ́ torí ọlọ́run tó bá délẹ̀ tọ́ ẹ̀bẹ́ mi náà wá slọ́ọ̀tì nílẹ̀ o obìnrin sì ń tákù mi òun tákù mi bí ẹni pé enemy of progress ni mí sọ bẹ́ẹ̀ nǹkan wò kò tí ì tó máa gbẹ̀yìn kankan fúnra yín. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa ìgbàgbé dẹ̀ ti ṣe mí pé mi àti ẹ̀ ò sínú ẹgbẹ́ mo ti gbà yé pé àbúrò ló jẹ́ sí mi òun ṣọ̀rẹ́ mi òun ṣọ lọ́rọ̀ mi wọlé lọ mo ti gbàgbéra pé mi àti ẹ̀ ò sínú ẹgbẹ́ kò yẹ kájọ máa sọ̀rọ̀ papọ̀ wọlé lọ ẹ má bínú àti mi o ẹjọ kí ló wá pa ń gbé kí ló ń pa ń gbé ṣẹ́rí párìndínlọ́mọ ilé kò sí wàhálà àti wàhálà ayọ̀fẹ́ ọ̀nà ìyẹn máa tún sí láti kí n máa fojú sunkún ọkọ kí n máa fojú sunkún aya. mo ọkẹ mo ọkẹ um, mo mo sọ fún ẹ kò mo ní mo dé sáà mo dẹrẹ bí application náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni movement yẹn lọ la. Eh, Ah, nǹkan tẹ́ bá ti ní ká ṣe náà ni sà ṣe mọ̀ kí mo sọ pé ìdí iṣẹ́ ni láti máa ń mọni lọ́lẹ̀ so dandan ni kí n ṣe ṣe gbogbo nǹkan tẹ́ rí ní site yẹn iṣẹ́ mi nìyẹn sà. mo fact mo mo wà á lè impress mo wà á lè ah. impress mo wà á lè impress. ayànfẹ́ inú ayé wa ò ní kò ní fi wálẹ̀ lọ àmì olódùmarè eh, ọlọ́run yàn wá fẹ́ ni kò ní fi wálẹ̀ lọ. ọlọ́run yàn fẹ́ ni òun tọ́lọ́ bá ti gbàdúrà ọlọ́run yàn fẹ́ ni. ọlọ́run yàn fẹ́ ni. ó ṣojú ó ṣojú ó ṣojú. no any any time tó bá fi sin sa. wọ́n lè mi my bóyá eleven or eleven thirty ní flight My á manager yẹn sọ á sọ fún mi bọ̀ mi office by ten o'clock. okay sir okay okay sir. Yeah, anyway motion where you. That's yìí. ẹ sọ ó ní gígùn gáà gbégbé lẹ́jọ́ fíńgà mélòó la yé mélòó la yé ẹ mọ̀ kí mo sọ fún yín mo ní pásítọ̀ ni mí nínú. Ah, ṣé mo fún ọ ti sọ àṣẹ pé o ṣẹ̀ṣẹ̀ pàdé ẹsẹ̀ o fẹ́ máa màsáàjì wọn ẹ̀ something bad in that. okay sir okay sir ẹ ṣe gan sir thank you sir. yes sir. yes sir. yes sir. pa hmm. ẹ̀yìn ló bá dé báwo tètè ó tètè dé o. Hmm. Mhm. ṣé bí mo ṣe tún tètè dé yìí sìn ṣé kò dáa tó rẹ. Hmm. <laughs> ó dáa ó dáa àwọn o rẹ pé inú mi ń dùn gan seriously. mo mọ pé inú ẹ dùn you look good. nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní ọ́fíìsì lé ní Áfíríkà máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúnwé ah, nìkan. glory to God. àbí o kí ló ṣẹlẹ̀ gbogbo bí ìgbẹ́ ò entertain ọ̀rẹ́. ẹ wo ẹ má dáyàwó eré lóhun kò ṣe mí lálejò láti láti ní ti dé jù. Ah, alábòsí ni ilé kọ́ ni ilé ẹ̀ ni ṣé nígbà tí bá entertain. Ah, eh, kó tó bí mi ni mo dáhùn. <laughs> kílẹ̀ à ń sọ láti kọ ẹ ò yẹ kó tiẹ̀ ti wá ọkọ fún wa báwo gbogbo ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ yẹn ṣé kébì mm, mm, mm, really? Mm. Hmm, <laughs> okay ẹ máa ṣe fàájì ojú yẹn ń dọ́gbọ́n o. òkè ló dé tó wá jẹ́ pé bí mo ṣe dá tó yìí mi ò ní lọ́kọ̀ọ́kùnrin gidi. kí ló dé tí ó jẹ́ pé èmi fúnra mi mi ò rí èèyàn gidi bá mi ta jọ ṣé bẹ́ẹ̀ ni mo burẹ́ wà tó àbíwà mi ò tiẹ̀ da rárá mi ò báàdì tó yẹn náà kí ló dé tó wá jẹ́ pé ṣe làwọn ọkùnrin kan ṣe mí báṣubàṣu kí ló dé tèmi ò yan orí tèmi níbi táyọ̀fẹ́ ti yàn kò sí nǹkan tó kọ àyọ̀fẹ́ ò ṣe fún tó gbogbo nǹkan ló fi ń tẹ lọ́rùn ìjọ kí ló dé tí ò ń ṣe mí gangan ní Fọláràn kí ló dé tí ò ń ṣe mí lọ́fẹ̀ẹ́ ẹ́ ìwọ lọ́hùn kí ni nǹkan tí mo ṣe fẹ́ tó kàn déédé dájú mi báyìí ó dẹ̀ fi mílẹ̀ ọ̀dẹ̀ ń wò mí ọdún wo ni mo fẹ́ ṣe gbogbo ilé ìdá àdágbé àdáfà èmi nìkan nínú ilé tó tọ́ yìí kí n má lè rí adé orí ah, èmi náà ń ṣọmọ kékeré yó ah wo tábọ̀ bá ṣe ṣọ̀lẹ̀ ah ká lórí rẹ̀ tábọ̀ bá ṣe ṣọ̀lẹ̀ wọn ká lórí rẹ̀ bọ́ fọlárìn bọ́bọ́ yẹn ti láìsí jù pẹ̀lú bí mo dẹ̀ ṣe ń ṣe sí tó kù tí ẹ̀ wo kù tí ẹ̀ wo ọ̀dọ́ mi please kò ṣàlè sọ ah ìyàwó òun nìkan lòún bá ta látijọ́ ẹ̀ náà ó ṣàmà lẹ́lòmíì síbì kan ó tó bá gbà lè mú máa fi fún ọ tiẹ̀ jẹ́ kó fẹ̀mí náà sí kọ́nà kí ni bí dì ah, kò sí nǹkan tó ju òrírí náà àìmọye àìmọye àìmọye àìmọye àìmọye ọ̀rẹ́ tó ń fọkọ rẹ̀ èmi nǹkan tó máa bímọ fún nǹkan sí kọ́nà kò lè sí nǹkan tó máa ṣẹlẹ̀ ayé ò lè parẹ́ torí ẹ̀ ah, ẹ wò ó dàbí ẹni pé mo ti ń sú ojú máa wá kún ẹsẹ̀ lórí ọ̀rọ̀ bọ̀bẹ̀ ó ní láti ṣe tèmi lọ́dún kọ́sánì in fact nílùú wa kú nílùú hmm, wa kú o àgọ́ bá ipò ṣàmì ò fèrè sí i. bàbá òun fèrè ṣe ṣàmì ò fèrè sí i. èrè lóbìnrin ọjà fèrèsé o mo ń ṣiṣẹ́ dákun fèrèsé àní mo ń ṣiṣẹ́ Èdùmàrè ń fèrèsé iṣẹ́ mi torí bóbìnrin bá lọ sọjà èrè ní jẹ wálé dákun fèrè síṣẹ́ mi e èdùmarè kí n rí bá ti ṣe ọ̀nà mi bó ti ń rojú kó má rojú lọ àìrojú ráyè inú lé mi èdùmarè jẹ́ kó jìnnà sí mi ilé aláyọ̀ nílé mi jẹ́ èdùmarè jẹ́ kó máa dùn lọ o kí n máa fojú sunkún ọkọ kí n máa fojú sunkún aya. fèrè o fèrè sí i owó mi fèrè sí fèrè sí i gbogbo opportunity yẹn lára fúta lórí generator àmọ́ lórí generator. kò sí wàhálà kò sí wàhálà ọ̀hún ní ìgbọ́n tó sọ. mo sọ pé o pẹ́ níbi tó lọ. mi ò pẹ́ ṣò fẹ́ kí n pẹ́ tẹ́lẹ̀ o fẹ́ kí n sùn síbi tí mo lọ ni tó ń bá mi sọ pé mi ò pẹ́ rárá ṣò fẹ́ kí n sùn síbẹ̀ ni àbí wo ni irú question wèrè tó ń bi mí yẹn. olùdó ni so mo ń fi pé bóyá literal argument. bóyá nǹkan ṣẹlẹ̀ sáwọn tó ní ẹ́ mo lùdó bóyá nǹkan ṣẹlẹ̀ sáwọn òbí ẹ̀ kí ló try láti sọ fún mi mo ti sọ fún ẹ o má tọ́ mi nínú ilé dúró sí lẹ́yìn ẹ̀ kémi náà dúró sí tọ̀dọ̀ mi kí ló mẹ́bàá pé mi ò pẹ́ rárá mi tí mo ti lọ mú look dọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ bèbè mi. ó ṣe ó ń ṣe ọmọ tó sọ ọgá are you serious. i'm sorry please. ọgá next time tó bá tún fà mí tó bá tún fà mí bó ṣe fà mí yẹn. ọgá wàá gbábí ìdè mọ́ṣúárì yìí orí ẹ̀ dàrú bá mi ẹ lọ kí ló ṣe yín. ẹ má jẹ́ káàlà domestic violence. kí ni pọ́blẹ̀mù ẹ sọ fún mi kí ni pọ́blẹ̀mù ẹ ó yá báyìí bá mi sọ̀rọ̀ òṣì wàá ríran òwe èmi àti ẹ nínú ilé yìí mi ní sọ fún ẹ fúnra rẹ ló máa kẹrù ẹ mi ní fi ọwọ́ kan ẹyọkan báyìí fúnra ẹ ló máa wá kẹrù ẹ jáde aṣẹ́wó aṣẹ́wó onídùn. padà padà padà ẹ pẹ̀lẹ́ máa. Familia, to są uczniowie! Familia, oczaj! Familia, chodzimy! ọwọ́ yẹn ò bá wọn dáadáa. wọn ò kọ́ ẹ domestic violence. ọ̀gá dẹ̀ bínú ajájọ sọ̀rọ̀ nínú mọ́tò kàǹjọ̀rọ̀ kàǹjọ̀rọ̀ ọ̀rọ̀ kódà wọ́n jà láàárọ̀ wọ́n jà láàárọ̀. and this is domestic violence they should not allow domestic violence kàn lọ́kàn àtìyàwó rẹ̀ bá máa it has happened nothing we have nothing to do. put the blame on me put the blame on me. àǹtí mi ẹ má dá ah, ah, àyànfẹ́ lóhùn àyànfẹ́ wa rojọ́ fún yín pé ọkọ òun náà òun náà á ní nǹkan tó ṣe ọkọ ò lè ṣàdédé máa nù ẹ́ náà ọkọ ẹ tó jẹ́ pé èèyàn your ni ẹni tó yẹ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán lẹ́nu ẹ má dá lóhùn o. àǹtí mi ṣé màá kọ̀ déédéé form story pípé ọkọ mi náà mi màá kọ̀ déédéé kúrò nílé mi màá lọ sọ́dọ̀ màá mi màá lọ fẹjọ́ sùn pé Fọláhàn náà mi tí ò dẹ̀ nà mí ṣó possible ni àléyàn náà mi ó fẹ́ nà mí pa ó nà mí mi le lè pawọ́ mọ́ náà ṣé mo sọ wẹ́ẹ̀ fún yín lánàá ni má mi ẹ sọ sí náà. màmá mo ti ẹ àbúrò èyí tí rẹ sọ wípé ó yẹ lẹ́nu pé ó lè wà rògbò Fọláhàn mo lè gbà èmi ò gbà mi ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni nítorí pé ìjọ tí Fọláhàn ti fẹ́ ọmọ mi mi ò rí ẹ̀ṣẹ̀ kan rí mò ń rí ìrìn èèyàn gidi mo dẹ̀ ń rí ní ìrìn ẹni tó responsible bóyá wàá dogun ó lù ẹ̀ ń lù ẹ̀ wàá gbọ́ náà ìwọ ò ṣe kankan fún kàn lù ẹ̀ láì jẹ́ kó wọ wèrè tí ò yá wèrè kó kàn dédé rí ẹ̀ báyìí kó máa lù ẹ̀ kó ní kó máa lọ kó máa lọ. iyín ò dáadáa ní Fọláhàn. ó dédé rí ẹ báyìí ó dẹ̀ kí ẹ mọ́lẹ̀ ná ẹ̀ hmm. tó o bá wá rí i pé nǹkan kankan ló ń ṣe tí ò bọ́mọ ẹlẹ́jẹ̀ mu tí ò bá ní lọ́kàn mu ló ṣe ń furu wà yẹn sí ẹ lọ́dọ́kun ẹ kò jáwọ́ nù ẹ wò ó ṣùgbọ́n pé mi ni mo bí ẹ mi ò lè filẹ̀kùn bo ẹ lẹ́yìn ẹsẹ̀ mi ì lè tán ẹ jẹ torí pé tó bá ń dáa fún ẹ ń dáa fún mi ni iyì mi náà dẹ̀ ní nígboro iyì mi ní láàrin ẹbí iyì mi ní láàrin ọ̀rẹ́ jẹ́ kí n sọ fún ẹ irin pé kó fi di ọkọ ẹ mú tó o bá fi gidi mú máa ṣe kí ẹ ń wá wí fún ẹ kó yé ẹ sórí bó yẹn sọ pé kíní kíní tó bá ní lọ́kàn láti pé o fẹ́ kó kú òǹlẹ̀ gbọ́ o tí ì lè kó débi tó ń lọ o ò yìí lè débi tó ń lọ tẹ́lu mi fi máa kó wọlé lókè <laughs> pé àwọn amọ́lẹ́sẹ̀ bíi òòbúrò àyà èjì wọnú èjì òbúrò àyà à má ìdíyà ọkùnrin pọ̀ǹta ọkọ tó dá wọn lóde má yẹ kó gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́. màámi hmm. ṣe bẹ́ẹ̀ mi ni títí ẹ̀yin ni tèmi ẹ ṣe wọ́n take sides ṣé ẹ̀yin ti wá pe Fọláhàn kẹ sọ fún wípé mo wá fẹjọ́ sùn yín o wípé ó nà mí ṣé ti pè hmm. domestic violence là ń sọ̀rọ̀ nípa èyí náà ṣó dìgbà tó bá nà mí pa. torí pé a mọ ìwà tó lè wò bí bó lè fọwọ́ kàn kó lè fọwọ́ kàn ẹ ìfẹ́ yẹn wà ń bẹ̀ wo tó bá ṣe ẹ tó bá ti dé oúnjẹ kúnlẹ̀ kó fà á mọ́ra kò bẹ́ẹ̀ gidi gan ni torí àwọn ẹlẹ́sẹ̀ jòjòjò wà ń ta má jẹ́ kó lọ ọmọ ẹ lọ́wọ́ má jẹ́ kó wò ta kò bẹ́ẹ̀. má inú ìmọ̀ àgbòhun náà tí màá bá wí àmọ́ kò ní ṣojú ẹ̀ èmi mọ̀ bí ṣe máa bá sọ̀rọ̀ tẹ máa ṣéǹjì àmọ́ kílẹ̀ náà lọ ṣéǹjì. mi ò ṣe kankan fún un mi ò ṣe kankan fún. ẹ wọ lọṣọ ìwà ó máa ní kankan bóyá kò pé láàrin òru díà ṣé mo ṣe kankan fún ẹ. Hmm, hmm, mi ẹ ní gbọ́ gbàmígbàmí ọ̀sán gan kí n jí gbọ́ láwọn láàrin òru mo jẹ́rìí kápẹ́ńtà ara mi kò jẹ́ fẹ́yìn yọ̀ṣù ṣé nínà ló ṣì ń ná mi ẹni kí n fi igi mu dání àbí kí n fi irin mu dání irin yẹn máa bẹ́ẹ̀ ni. wá ní tẹ́lọ̀rùn wa ló ń ba ayé jẹ́ àní tẹ́lọ̀rùn wa ló ń da ayé rú. kàkà kó sùn lára ọmọ ìyá jẹ pélé ló ń pélé sí i wù mí ràn mí gbà mí ọ̀rọ̀ Fọláhùn ò yé mi mọ́ ṣé mò ń lálàá ni. ọ̀rẹ́ mi ò lálàá reality ni gbogbo tó ń ṣẹlẹ̀ báwọn ọkùnrin ṣe rí nìyẹn ojú ayé lórí yẹn o kò sí màgòmágó kankan bẹ́ẹ̀ sọrí pé tó bá ti dígbà àwọn ọkùnrin wọ́n fẹ́ gba àwọn ẹ̀bà náà wọ́n máa dọ̀bálẹ̀ náà wọ́n máa ṣe nú ẹnu ẹnu ẹ̀ kiri tí nǹkan tó bá ń fẹ́ tó bá ti tó wọn lọ́wọ́ tán ẹ̀yìn kì í níyì lójú wọn mọ́ fọláwọn ti tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí tìsínyìn ó ti dolówó ńlá ó ti dolówó rẹpẹtẹ ó ti di gbajúmọ̀ ó ti dolóṣèlú ó pọ́sibò kó ti lọ́mọ kékeré kan lẹ́gbẹ̀ẹ́ ibì kan tí yẹn wá ń tọ́jú ẹ̀ tó fi ń ṣe báṣubàṣu sí wọnú ilé àbí kò ti ní nǹkan kankan ní kọ́nà kan tó ti introduce ẹ̀ sí bóyá tó ní kó fìyàwó ẹ̀ ṣe àbí nǹkan kan tó fi di pé ó ṣe káàtìkàtì tó ń ṣe pẹ̀lú ẹ̀ lé men can do and undo. kò kí n ṣe fọláhàn tèmi wọn ṣàmú fọláhàn ó níbi tá a ti jọ bẹ̀rẹ̀ náà fọláhàn tó bá jẹ́ politician kan kò kò kò kò tó bẹ́ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ sí mi can't be treating me anyhow because he wants to he's into politics. Oremi, mi bá ṣe bá máa bá to ni nìyẹn tó ní gbọ́ràn tinú ẹ nìkan òun ló mọ̀ agídí inú èyí náà ló bá ẹ jà ó jẹ́ rọra èmi mà nífẹ̀ẹ́ gidi kan ẹ owó tí mo ní òun ni mò ń ja ẹ yìí sórí ọ̀rọ̀ wa àtọkọ yìí ó ti dùn fún mi á bí tàkùn tètè yára ẹ ní brain kó tó di pọ́mọkùnrin ó fi lílù ó fi tú tiẹ̀ ṣe sínú ilé. Bùsọ́lá hmm? kí ló fẹ́ ò pé kí n ṣe ṣórí tọrọ bá ti di báyìí èèyàn máa ń yára ẹ lọ́pọlọ rẹ asitis tó bá jẹ́ pé o fẹ́ gbọ́ advice tèmi o èmi ò bá sọ wípé kó o rọra yẹra fọkọ ẹ fúngbà díẹ̀ excuse ọkọ ẹ ah, pálí ẹ wà lọ́wọ́ ẹ oríṣiríṣi visa ló wà lórí ẹ wá kan lọ nínú àwọn ìlú wọ̀nyí kó lọ sinmi kó lọ fúri ara ẹ pamọ́ sí i ó jẹ́ bóyá bíi oṣù bíi mẹ́rin àbí oṣù márùn-ún àbóṣù mẹ́fà kó fi yẹra fọ́kọ ẹ kó lọ sinmi síbẹ̀ tó bá di pé òun fún ẹ kan ó ń mìsẹ́ nínú ilé á wá ẹ̀kan níbi tó bá wà. má bá má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jàre ah, ah. báwo ló ṣe máa ní kí n fọkọ mi sílẹ̀ for six months ah, èmi ò lè fọkọ mi sílẹ̀ o àkójọ mi ò lè fọkọ mi sílẹ̀ for better for worse now tó papọ̀ nínú two misunderstanding kí n wá kó ẹrù kí n wá jáde i can't i can't do a thing like that àríwá advice kàtìkàtì wo ló ń fún kí n fọkọ mi sílẹ̀. mo máa nífẹ̀ẹ́ ni mo máa ṣe é yá ẹ lówó tí mo ní yìí ọ̀rẹ́ mi ṣorí tògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ ṣorí ògiri tí yín tó wá lanu yìí aláǹgbá nìkan kọ́ ló wà ńbẹ̀ o. àkekèé ti wọnú ẹ̀ ejò olóró ti wọnú ẹ̀ kódà gan téèyàn bá farabalẹ̀ téèyàn bá wò dáadáa èèyàn máa rí kìnìún tó ti wọnú ìhòòhò àti ọkọ ẹ̀ yìí kó wá tó di pé ó ṣe é léṣe kó lọ fúnra ara ẹ̀ pamọ́ síbi kan òun ranjú òun pariwo mí báyìí àánú ẹ̀ ló ṣe mí ṣòro tó bá ti di pé ó ti lù ẹ́ lọ́pọlọ dànù lọ́jọ́ kan tó bá bí ẹ̀dá kó wá kọlẹ̀ ẹnu ràn míì wàá rí nǹkan tí màá fojú ẹ rí tó mọ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀sì òórùn ojú òun pariwo mọ́ mi agbọ́kọ lórí pàǹtẹ̀kẹ́ ìwọ ni kọ́nà máa kọ́kọ́ lọ́kọ ni i love my husband àwọn ọkùnrin tó jẹ́ ká ṣèrè ló pọ̀ jù nínú wọn èyí ó máa ṣèṣe lójoojúmọ́ ó ń ṣiṣẹ́ láti kó lè ara yẹra fún díẹ̀ ó sọ pé mi ò lè fọ́kọ́ bílẹ̀ dá ìdí ẹ̀ ṣó ti wá dá ìdí ẹ̀ kí ló ṣẹlẹ̀ sáwọn boys. sẹ́ẹ̀rì kò ṣe pé nǹkan tó strange náà ṣẹlẹ̀ pé pé oko yìí a máa ń rọ́ lójoojúmọ́ bó a ṣe ń rú ló ṣe ń kú ó ṣe ń kú èyí ló yẹ kí ó sún guys hàn wá mọ́ ni bímí lẹ́ ṣe ń rú lẹ̀ yí rẹ̀ pé àwọn kọ̀ọ̀kan ti ń plan kọ̀ọ̀kan náà dájú láti gbà ìbàmọ́ àlọ́wọ́. can you just imagine tẹ bá ti fún àwa legal ahead pé ká ṣiṣẹ́ àwa máa carry out iṣẹ́ tẹ fún wa ẹ understand ẹ wo bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn as a matter of fact owó mi àti owó colleague mi la fi ṣiṣẹ́ yìí kò ń ṣe pé ẹ ti fún wa lówó kankan okay okay okay i i understand your uh, grievances gbogbo nǹkan tẹ̀lé sọ yẹn náà ló yé mi but eh, nǹkan tí wọ́n ń sọ yẹn ni pé anybody kan àwọn ọmọ onílẹ̀ kan máa wá síbí báyìí máa láwọn fẹ́ fọ ilẹ̀ owó lọ́ngbà. ẹ máa fojú da àwọn ọmọ onílẹ̀ yẹn o. ṣé ti rí nípa títọ́ ọmọ onílẹ̀ yẹn a ti ti ṣàrẹ́ngímẹ̀ntì gidi àwọn special agency lágbà tó ń sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ẹ ló that's what i'm telling you it's not possible kò ń ṣe age tá a wà yìí so àwọn miscreants kankan máa wá from nowhere wá nípa àwọn a land that the government is fully involved the government is in the know of this place now so wọ́n kọ̀ lè wákọ́ láwọn fẹ́ balẹ̀ that's unacceptable please. excuse me don't give us that crap ọmọ onílẹ̀ báwo kí lẹ mí by that? Ah, ọmọ nǹkan tá à ń ṣe náà. Ọmọ ọmọ bá mi ah, don't give us that please. Kò àwọn náà mọ nǹkan tá à ń ṣe náà. hold on Just hold on please. Ọmọ onílẹ̀ báwo? Ẹ ṣe kà sáré. Ọmọ onílẹ̀ báwo? Kí ni ọ̀sán máa fẹ́ tẹ̀ wá? You see, ara nǹkan tá à ń sọ nìyí. Ọ̀gá full time politician. Part time ṣì ni. Tó bá wá full time politician tán á di pé gbogbo àwọn companies yìí ó máa ta nìyẹn o yáyáyá òun ni ṣebí ṣebí wọ́n yìí ń fà ni ó ti yín àbádọ́nà àwọn project ta ní lọ́wọ́ tó dáa pé máa mówó wá fún wa and if you do this project now definitely you have money you make money me too make money our family will enjoy and these people also will have their money and uh, mind you ò ń sọ̀rọ̀ pé bóyá àwọn ọmọ onílẹ̀ who is ọmọ onílẹ̀ let me tell you tí àwọn ọmọ onílẹ̀ bá kó ìbọn àti àdáwọ̀ bí àti igbó my friend you will not stand here hello, listen ma ní farabalẹ̀ lẹ́sẹ̀ dúró tèmi ló máa gbọ́. máa gí ìwẹ̀ jọjà ah. because you came from uh, from outside does not mean you should you you should not understand the culture and the uh, uh, and, uh, uh and, uh, and what they do yes, in this, this country. Yes, ah, is, you are not the one that will tell me about the ah. dynamics of this thing now. Forget about the dynamics. but I'm telling you the truth. gbọ́ tèmi now hello you are you are beginning to act irrational I don't like it I I, might file a report about you I'm telling you ọ̀rọ̀ òṣèlú ò guys ah, please kò now no it's beginning to to we to, need, to, to say. we oh, please let's just get out of here. ká sẹ́tù kìíní yìí kó má lose owó kémi náà má lose owó. no problem a máa mọ eh. bá ṣe máa ṣe eh. but you two, you don't start talking talking like this now. mi ò bẹ́ẹ̀ jà we are all colleagues i'm only telling you how they do it. no problem o ti eh, i know what to do i know how i will do it it's okay i know how i will do it it's okay. let me go am. ẹyin alaye yìí this is what we go do. My máa bá and discuss èmi náà rí everything and truthfully Oyeka fell ká bẹ̀rẹ̀ nǹkan tá so uh, Monday no I will call you on Sunday lálẹ́ Sunday so tó bá jẹ́ pé Monday ẹ̀ máa bá mi ní ọ́fíìsì à lè sọ̀rọ̀ pẹ̀lú àwọn colleagues mi náà máa you understand. so yes. ṣé kí àwọn boys máa bọ̀ lọ́jọ́ monday. àwọn boys wo ṣe kó gbogbo àwọn estate yín kẹ́ máa bọ̀ what's what's the meaning of that àwọn ọ̀gá yín wà bíbáyìí let me let me discuss with them boys wo lẹ̀ ń bá káàkiri. ẹ ṣe gọ́sà. it's okay jare so ẹ̀yin náà ẹ kú ẹ kú sùúrù ẹ to get to you. will you be grateful if you bless abundantly. ṣé wẹ̀ lánàá ni. will be grateful if you bless abundantly. Grateful mind, grateful soul, grateful heart, come with me. Keja femi more. Grateful heart, grateful soul, grateful people, come with me. kẹjẹ ká fẹ̀mí moore hàn torí pé àwa ò moore la ò ṣe lè dúpẹ́ ipòkípò tá a bá wà ó yẹ ká máa dúpẹ́ torí pé kò sẹ́ni tọ́lọ́run pé kó ayé wá jẹ̀yà torí pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún torí pé kò sẹ́ni tí kò kún lọ́wọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àìní tẹ́lọ́rùn wa ló ń ba ayé jẹ́ àìní tẹ́lọ́rùn wa ló ń da ayé rú. So will you be grateful to know you were so blessed abundantly? Yeah. Oh, a grateful heart, grateful soul, grateful people Come with me. Ẹ̀mí ní Somebody that has no home. Ọgbẹ́ wo la fẹ́ dá sí? Tàbá àpàkalẹ̀ ń sìn. Àwọn èèyàn á máa bú wa nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa yọ àwọn àléébù rẹ̀ tán bá bẹ̀rẹ̀ sí máa yọ àléébù rẹ̀ àní níta máa sọ mọ́ ó bẹ́tà láti nílé wa ká tiẹ̀ screen ara wa personally I have screened him he is not fit to be our candidate I said I am sorry ẹ bá mi sọ fún àwọn èèyàn yín sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ kó tó tọ̀dú gbogbo local government tó mẹ́rin state wa nílá and ìbò yín gangan òun ní impact àdúgbò ah, láwọn that is my decision as the chairman thank you Eh, jẹba débi jẹba mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok ẹ ní sọ́nà meeting lẹ́nìí beautiful ẹ beautiful ẹ thank you. ah look for now mọ́ My gbọ́ you are the leader of the youth wàá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ from world to the local wàá pe wọn láti gbogbo our youth leaders Need each word kẹ́ pàdé local government wọ́n á sọ fún àwọn youth leaders ní local government kẹ́ tó ṣe meeting owó tó bá bá ná a máa rí bọ́ sí àlùkò láwọn kò ní òun ilé rẹ̀ ò sẹ́tù tá a bá wà pa kalẹ̀ àwọn èèyàn tí wọ́n ti ń wò wípé òkè ẹ̀sìnlẹ̀ àwọn opponents wa lọ́pọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ń jẹ́ gbọ́gbọ́dá lọ́kùnrin àgbègbà wọ́n pọ̀ rẹpẹtẹ meanwhile ẹni tá a pilẹ̀ pé afẹ́lò tó ń lòun sáfẹ́lò ẹlẹ́ẹ̀kẹta ta nínú òǹkẹ́lẹ́ lọ́jọ́ ìwọ̀n Therefore, we are not choosing Fola again. Fola is not fit to be our candidate. Ẹni ṣẹlẹ̀ bá ti make àwọn àlẹ́yìn ìgbésẹ̀ sọ́nà àmàṣe. I know you for that. Èmi náà dẹ̀ ní ẹ̀mọ̀ I will never support anything tó bá máa kó bá If you bless abundantly, grateful mind, grateful soul, grateful heart come with me kẹjá fẹmi more grateful heart grateful soul grateful people come with me kẹjẹ ká fẹmi more hàn. torí pé àwa ò la ò ṣe lè ipòkípò tá a bá wà ó yẹ ká máa dúpẹ́ torí pé kò sẹ́ni tọ́lọ́run pé kó ayé wá jẹ̀yà torí pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún torí pé kò sẹ́ni tí kò kún lọ́wọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àìní tẹ́lọ́rùn wà ló